哦。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 وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين فيا المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إذا أقفوا لهم gbàtúntù sọ̀rọ̀ di ọ̀sán yìí lẹ́yìn ìgbà tí a ti túká ní ọ̀sán tàná atọ̀rọ̀ kẹrọ àwọn tẹlifóònù ẹ̀bùrọ̀ Muhammad ẹ̀tọ́nà ọba ní láti jẹ́ ìkẹ́ kíkẹ́ àtọ̀rọ̀ lọ́mọ mi lórí ànábì ọlọ́ba àwọn alẹ́ ànábì wa ọlọ́ba àwọn sàábì ànábì wa àti gbogbo ẹni tó ti dé ọ̀nà àwọn sàábì náà tí ó fi jẹ́ ọdún ní ìkìyàmọ̀ ẹ̀yọ́ máa nínú Islam akíra wa kú ìgbìyànjú dini abẹ́ Allah subhanahu wa ta'ala ọmọ dùn wá ní ládàá àwọn ìgbìyànjú yìí ó yẹ ká bá níbi tí ó ti léèrè níjọ́ àlùkìyàmù lónìí tí ń ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n Ramadan 1439 a tẹ̀síwájú lórí àlàyé àti ìtumọ̀ suratul Baqara ìtí máa wáyé ní dédé àkókò yìí nínú mọ́sálásí wa ń bì áyà tí a ti dá dúró lánàá ó ní ní adore verse one ninety one nítorí ọba Allah subhanahu wa ta'ala tó ti ń pa ọ mùsùlùmí lẹ́sẹ̀ tó lọ ní ọkọ ti ní mùsùlùmí ọlọ́ni wọ́kọ́ ti ní fi sabilillahi alladhina yuqatilunakum. ولا تعتدوا إن الله لا يحب المعتدين ọlọ́ọ̀bá ní ẹja ọmọ sí ojú ọ̀nà ọlọ́ọ̀bá ẹja àwọn tó bá jà yín lógun ẹja àwọn náà lógun wọ́n láti àtẹ́lù ìjanilógún tẹ́ wá fẹ́ ṣe láti àtàrí ẹ má kọjá àlà inna Allaha la yuhibbul mu'tadin dájúdájú ọlọ́ọ̀bá Allah kò nífẹ̀ẹ́ àwọn tí máa kọjá ààlà lójú ogun àti bí míì a ti wá sàlàyé àwọn májẹ̀mú tí máa jẹ́ kí aljihad kó jẹ́ aljihad ash-shar'i tí ó fi kúrò ní ìgbésùmọ̀mí tí ó fi kúrò ní ìdẹ́rùbà àwọn èèyàn nílùú àtàlàyé ilé lánàá a sì tún jẹ́ kó yé wa wípé aljihad ntọ́nà bá sí lófin ni tí ò sí takò ẹni tó bá takò pé kò sínú Islam fọwọ́ káfíìrì mọ̀tẹ́t lẹ́gbẹ́ kìí ṣe mùsùlùmí torí kò sí yọ ṣùgbọ́n ó ní májẹ̀mú tó dì láti ṣàlàyé fún wa lánàá ọlọ́run bá sọ bá wọn tara ọlọ́run tó wá sọ fún wa ọlọ́run nígbà tá a ní kẹ́ ẹ jà àwọn tó bá jà yín lógun nígbà tá a ní kẹ́ ẹ àwọn náà lógun yìí kẹ́ ẹ sì kí wọ́n fèsì àwọn kèfèrí dáàbá gbàgbé àwọn kèfèrí Mẹ́kà àwọn nípìnlẹ̀ sísọ̀kalẹ̀ àyà àwọn ọ̀sẹ̀bọ Mẹ́kà ìyàtọ̀ ń bẹ láàrin ahlul kitab àtàwọn mushrikun nínú ẹ̀sìn tábà ní ahlul kitab àwọn náà làwọn tó jẹ́ pé tahillu lana dhabaihum fi ghairi a'yadihim àwọn náà làwọn tó jẹ́ pé tí wọ́n wọn aláàbì ní fún wa ká jẹ àwọn adúlù kìtàbù nìyẹn the Christian and the Jew ṣùgbọ́n àwọn mùṣìríkò àwọn ọ̀sẹ̀bọ àwọn tí ń bọ náà àwọn tí ń bọ omi àwọn tí ń bọ gíbọ̀pẹ̀ àwọn mùṣìríkò nìyẹn ọ̀sẹ̀bọ làwọn yẹn la tahillu lana dhabaihum ntáwọn bá dú táwọn bá pa ọ̀lẹ́tọ̀ fáwọn mùsùlùmí ká jẹ ọ̀lẹ́tọ̀ tó gbé wọn gbà kankan gbọ́ àwọn ọ̀sẹ̀ bọ̀ yìí àwọn ni ọlọ́run bá sọ ayà ìkàlẹ̀ nítorí wọn fún anabi sallallahu alaihi wasallam tọ́lọ́ ni wa qatilu fi sabilillahi alladhina yuqatilunakum ẹ gbógun ti àwọn tó bá gbógun tì í lójú ọ̀nà ọlọ́run àwọn wo nípìnlẹ̀ rẹ o àwọn mùsùlùkòlù kámẹ́jọ kọ́ dàrú ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run tó wá tẹ̀wájú kó lè bá yé wa kí áyà ètò lè wa sí ọlọ́run ní wabtuluhum haythu thaqiftumuhum wa akhrijuhum min haythu akhrijukum. والفتنة أشد من القتل نعم. أعوذ بالله من الشيطان الرجيم واقتلوهم حيث فقدتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين الله سبحانه وتعالى الله واقتلوهم حيث تكفتموهم àwọn kèfèrí Mákà yìí nígbà tó ti jàmbá àdéhùn tó ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam waqtuluhum haythu thaqiftumuhum gbogbo bí ẹ bá ti rí wọn ẹ máa pa wọn ọlọ́run sọ ilé yìí subhanahu wa gbogbo bí ẹ bá ti rí wọn ẹ máa pa wọn wa akhrijuhum min haythu akhrajukum gẹ́gẹ́ báwọn náà ṣe gẹ́gẹ́ báwọn náà ṣe lẹ́yìn jáde nílùú Mẹ́kà tán lẹ́yìn jáde kò ní àwọn ọ̀nà lẹ́yìn ibi ẹ bá ti rí àwọn náà ẹ lé àwọn náà jáde àwọn tó bá ti láwọn ò ní gbàfà fọlọ́run ẹ lé àwọn náà jáde nílùú Mẹ́kà subhanallah ó dùn sí pé kínní ọlọ́run bá ní kájọ fi di ara wọn waqtuluhum haythu thaqaftumuhum ẹ pa ń gbogbo bí ẹ bá ti rí wọn kó lè bàa jẹ́ pé ìwà sígun sí ń dábàá sígun sí yìí kọ́ bàa jẹ́ àkàmọ́ fún yín. wa akhrijuhum min haythu akhrijukum Mákà tí wọ́n ti lé ń jáde ẹ̀yin náà lé wọn jáde wọ́n lélẹ̀ ìṣẹ̀lẹ̀ ní amul fatihi ọdún tí Ànábì sallallahu alaihi wasallam tó gba ìlú Mákà padà látọwọ́ àwọn kèfèrí Ànábì wá kéde fún wọn tọ́ ẹmbáṣe báyìí ó ti dẹ́nu ìfọ̀kànbalẹ̀ ẹmbáṣe lè ẹmbáṣe lè àwọn tó bá ti wá láwọn ní gbà fàtúlò ẹ̀pà wọn wọ́n ní arákùnrin kan náà wọ́n tà nẹ́bi ni wọ́n pa náà wọ́n pè ní abdullahi ibn sakhm abdullahi ibn khatib ibn khatib afwan náà pe arákùnrin yẹn abdullahi ibn khot wọn arákùnrin asilama kẹdìbà ọwọ́ bá nabi sallallahu alayhi wa sallam pọ́ǹgbà islam àṣírọ́ nípa imam bukhari gba àdéhùn yẹn wa imam muslim náà gbà wá ọwọ́ apàrọ̀ fún anabi sallallahu alayhi wa sallam pọ́ǹgbà islam àṣírọ́ ni wọ́n á ń dín ọ́ sí lọ anabi wa ni kọlọ gba zakawa mi kan ọwọ ara ẹni kẹtẹlẹ both of opportunity nu ọba pàǹtàbí ọlọ́wọ́n sẹ faharọba ilẹ̀ amẹ́kà ọba sapa ọba sapilọ̀dọ̀ àwọn ará mọ́kà bàbá àmúti ló ti mọ́ ẹnìkan nínú wọn sẹ́sìn pé Islam kì í ṣe ẹ̀sìn máa fi mú fílẹ̀ ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn máa fi mú fílẹ̀ ìsẹ́nà tọ́lọ́pàá sáwọn ẹ̀yẹ ẹ máa sọ̀rọ̀ tẹ́ bá ti dé ẹ ti dé náà arákùnrin wọ́n ní ní yọ́mọ̀lì fọ́tì wọ́n rí lẹ́tọ́jà ìpé yàtà alàgbé àstárì kààbà àwọn aṣọ tẹ́ máa fi bọ kààbà ó di àwọn aṣọ yẹn ẹnìkan wà lọ bá nàbì sallallahu alaihi wasallam arákùnrin tẹ́ ń pè ní àwọn pè ní Abu Barza al-Aslami ọlọ́bá Ànábì sallallahu alaihi wasallam pé wọ́n rí ibn Qatl yata'allaq bi astar al-Ka'ba wọ́n rí tó di àwọn aṣọ Ka'ba mọ́ Ànábì fàtúlò òtúlò ẹ̀pa gbogbo bí ẹ ti di ẹ̀pa òtúlò eléyìí kìí sẹ́ńtà àforíjì ọlọ́ni wàtúlò ọ̀nà haifu fekiftumọ́ọ̀mù bí ẹ bá ti rí wọn ní àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀bọ tó ẹ ti jọ sídìí ogun léra yín ẹ pa wọn jẹmáà ẹ má yà gbàgbé àwọn kẹta sọ lánàá nípa àwọn òfin tó de kí ni o al ṣùgbọ́n nítorí wípé kò sí àǹfààní jihad lásìkò ká má sàlàyé àwọn òfin tó ọ̀rọ̀ ma òfin tó dè láà abàdì kánà ilé òun ẹja fò áàlè fò áàsọ ṣùgbọ́n nílò wa àwọn tí ń bọ́ náà wọ́n bẹ àbí wọn sí àwọn tí ń bọ̀ pẹ̀ ń bẹ àbí wọn sí àwọn tí ń bẹ wọ́n bọ odò wọ́n bẹ àbí wọn sí kẹ́nìkan wa ni ọlọ́ọ̀bá ti ní wọ́n tó ló máa ń tètè kí tó mọ̀ ọ́n gbogbo bí ọba tó bọ́ sọ̀kọ́ pàdé pípa ọba rí akọ tó gbé tó gbé igbá lọ́wọ́ ní ọjà ọjọ́ igbá funfun ó tó wọ́n funfun lẹ̀kẹ̀ funfun ní à ọba ń sọ ọkàn sọ dé kọ̀rọ̀ kan ní ọba gbó ní nǹkan ẹni dídí ni ọ̀dà pààyàn kì í ṣe jihad lọ́jà torí pé àwọn mẹ́jẹ̀mú tọrọ mẹ́jẹ̀ kò abọ́pẹ́ ni kò tí ẹ̀ sí kankan ni kò sí kankan torí ẹ̀ ọlọ́run ni wọ́n áfìrìjú ohun min haitha áfìrìjú ohun ẹlẹ́ àwọn náà jáde kúrò níbi tó ti lé jáde ẹgbẹ́ tó bá lòun nígbà fanabi sallallahu alaihi wasallam bada yawmin fathi ẹlẹ́ jáde níbi mọ́ka lànà bí sọ wípé sallallahu o ó ti di èèwọ̀ kí ẹlẹ́bọ kankan wọ bẹ̀. náà èèwọ̀ ni mọ́kà ìlú tẹ́lẹ̀bọ máa wà anábì pàṣẹ pé ẹ kó gbogbo ẹbọ àtẹlẹbọ ẹlẹ́ wọn jáde ní jẹ̀sírọ̀ tìlà àrùn kúrò ní erékùsù lẹ́lábàá mọ́kà àmàdínà wọn dànù. látàrí àáyà yìí ọlọ́ni ẹmẹ́jẹ̀kọ́ na kankan sẹ́kù mbẹ́ tẹ́nìkan bá fi wá lòun takú òun fẹ́ máa sẹ́bọ tẹ́ẹ̀bá ti ẹ̀ pa ẹsẹ́ kí ni ẹlẹ́ jáde ọmọsí ni maka ọlọ́ba subhanahu wa ta'ala ọfọ ìlú maka àti ìlú madina ọlọ́fọ ọmọkò níbi ẹbọ láti yọmọ fatih maka ọjọ́ tọ́nà ti gba maka fa nàbì ní ọdún kẹjọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala nígbà ọlọ́wọ́ ni wọ́n pa wọ́n yìí ọlọ́ni wal fitnatu ashaddu minal qatl wal fitnatu ashaddu minal qatl àwọn olùmọ̀ ní al fitna tọ́nà bá sọ nínú ayà bí máa al kufuru ẹbọ kúfùrù tí ń bẹ lórí ẹ̀wọ̀n ó lè ju pípa ní kẹ́ pa wọn lọ àṣepẹ́kú ó fúyẹ́ fún kèfèrí jẹbọ tí ń ṣe lọ ẹbọ yẹn le ìṣẹbọ sọ́nà ìṣe kèfèrí sọ́nà ó nípa ọlágbára jẹbọ lọ ojú pípa lọ pé wọ́n bá wá pa á ìtò gẹ́gẹ́ bẹ lórí ẹ̀yẹ le ọlọ́pàá fi ẹgbẹ́ pa wọ́n fi tẹ́ bá ti rí wọn sókè ọlọ́run wà fitna ashaddu minal qatl fitina òun náà ni ẹbọ aṣáàdùmínà kọtì ó lé ju pípa tá a ní kẹ pa wọn lọ pípa yìí ó fúyẹ́ ju kí ni ó jẹbọ lọ kátópò láàrin abiola ọba Allah subhanahu wa ta'ala má ṣe ẹnìkọ̀ọ̀kan alápàyàn o ṣàánú wọn ọlọ́run má jẹ́ mi yàn tọwọ́ wa bọ́ o má sì jẹ́ mi tiwa náà tọwọ́ yàn bọ́ illa ṣahada àtọ́bá jẹ́ pé ṣahada fi sabilillah ibi tá a bá ń sọ ká máa yàn tí a bá ń bẹ náà a máa bẹ náà ṣàhádà ọlọ́run jẹ́ akókò ṣẹ̀yídì ìyẹn máa bẹ náà bá rẹ̀ ìyẹn máa bẹ ọlọ́run bá fún ọlọ́run jẹ́ akókò ṣẹ̀yídì ìwà akókò ṣẹ̀yídì ọlọ́run ti mọ bí ọ̀sẹ̀ fún yàn ní ṣàhádà ọlọ́run tó bí ọ̀sẹ̀ fún yàn ṣàhádà ẹ ti ṣe dáwà ẹjá máa kú jẹ́ wa Sheikh Adam Sheikh Jaafar Mahmoud Adam rahimahullah الله ní نكمل wọ́n kírun lọ́wọ́ ni wọ́n kírun الله lọ́wọ́ wàláì wọ́n sì da ìgbọ̀gbọ̀n wọn ní orí ọ̀run subhanallah mata shahidan ó يكو شهيدي ó kúkú kí ni ó ikú ṣẹ̀yídí ẹ̀mí ìrántọ́ ó yìnbọn àbí ṣùgbọ́n kú ṣẹ̀yídí ló kú mo rò kó clear ó ní pé láfíjẹ́ pé tá a bá lọ́nà òrùzúkú na ṣahada ọlọ́run di akúkú ṣẹ̀yídí àmọ́ mẹ́nu bá wọn wọ́lọ́n májáwọ́ máa pààyàn wọ́n sì wá lápáyàn tabanikọ́lọ́ wọ́n sì wá lápáyàn ìtumọ̀ rẹ̀ kọ́ ní pé jihad wa do jihad ń ṣẹ̀rẹ̀ tí gbogbo àwọn òfin tá a rọ̀ mẹ́yẹn ṣe kí ni o tó pé ẹ̀mí yọ̀bọ̀ àbí ònìbọ̀ yọ̀bọ̀ bọ̀ ẹ̀mí kìfẹ́ lọ́bọ̀ lásìkò ẹni ẹ̀ ṣàpàyàn mọ́ lásìkò náà ẹ̀yọ́mọ̀ yẹn nínú Islam ọlọ́run ní alfitna tó aṣáàdùn ní alkọ́tù fìtínà táàmù sẹ́bọ̀ ó lè ju ìpànìyàn lọ ó lè ju ìpa ènìyàn lọ inú fi jẹ́ pé àwọn tí ń pààyàn yẹn nínú àwọn ìṣòro tẹ́ ní ìgbésí ayé wọn tó fi ṣìnà ó ní àyà torí pé wọ́n sì jù àwọn òpẹ́ àwọn ọlọ́run ní àfitnẹ́tù àṣẹ́dúmínà kọ́tì ẹbọ́ lẹ́jú ìpànìyàn lọ́nà ahọ́n káwọn táwọn wọn ẹlẹ́ẹ̀kejì wọn ò pé ìbáwọn ọ̀sẹ́bọ ìbáwọn kan pààyàn ni so clear wọn ní ẹ̀bẹ́bọ ló le ẹ̀bí pààyàn ẹ̀bọ́ sàlẹ̀gà àwọn ọ̀sásẹ́bọ àwọn kan pààyàn ni inshallah àwọn sì wà jẹ́nà àwọn bí tẹ́ ti sí nìyẹn wọ́n ti gbàgbé àyà ti mẹ́rin sọ́rọ́ tó yìí Maida tọ́lọ̀ bá subhanahu wa ta'ala sọ yí pé ẹni tọ́ bá máa máa pààyàn láì ṣe pé wọ́n fẹ̀mí dira wọn fákẹ́ annama qatala an-nasa jami'a bí ẹni kọ́ pa gbogbo ayé ni ẹni tọ́ bá pa ẹnìkan ní ọ̀nà àìlẹ́tọ̀ọ́ ọlọ́run ní pé man qatala nafsan mu'minatan pé ọlọ́run ti sọ ẹ̀mí mùmí ní o ẹni tọ́ ọgbà ẹ̀mí kan ẹ̀mí mùmìnì lọ́gbà ní o ní kèfèrí ní o láì lẹ́tọ̀ fákà ánìyàn kọ́tàlà nasa jẹ̀míà bí ẹni kọ́pa gbogbo èèyàn ni wà mí àhíyáhà fákà ánìyàn àhíyà nasa jẹ̀míà ẹ bá sì yí ẹ̀mí kan ó dàbí ẹni tó yí gbogbo ẹ̀mí nínú mùsùlùmí gbọ́dọ̀ kóra ró láàfin gbọ́dọ̀ wá kọ́ wọn àkówà láàfin gbọ́dọ̀ mú nǹkan tó lè ṣe jàǹbá fún yàn káwọn akọjú ẹ̀sìn káwa kọjú ẹ̀ sí kọ̀dá Allah subhanahu wa ta'ala ọlọ́ni wal fitnatu ashaddu minal qatl fìtínà ọ̀nà ni ẹbọ ó le ju ìpànìyàn lọ ó le ju ipa àwọn kèfèrí lọ Allah subhanahu wa ta'ala wa ni wala taqtuluhum inda al masjidil haram hatta yuqatilukum fi wala tuqatiluhum عند المسجد الحرام حتى hatta yuqatilukum fi ẹni pé alọ́lọ́n sáyàtà lórí àwọn kèfèrí madina makka ọlọ́run ni ẹ má gbógun tì wọ́n ẹ má bá jà ní al-masjid al-haram masalasi al èèwọ̀ ni kìí ṣe bí tẹ́yàn tí máa sígun síyàn a kì í sígun síyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀daràn tọ́jẹ́pẹ́ sí òye àwọn oníbìkítà láti kọjá àlà ní mẹ́tìrìl haram tẹ́kẹ́ àti ta èdè ẹlẹ́m̀bẹ̀ wọn kì í ṣe ìjàmbá fún yàn bẹ̀ wọn kì í jalè ń bẹ̀ wọn kì í pààyàn ń bẹ̀ wọ́n sì bọ́ bẹ́ẹ̀ wọ́n sì ṣèdá wọ́n sì jàmbá àwọn yìí ní 1979 tó ṣe 14 13 99 1499 wọ́n pe arákùnrin kan ní Juhaiman mọ̀bọ́ yẹ ti ka ìtàn rẹ̀ rí Juhaiman ni wọ́n pè ọ̀daràn ni arákùnrin yẹn ní máa lọ lé kí ó náà máa lọ lé kí ó tẹ́lẹ̀ nígbà ọ̀yà kọ̀kọ̀ lọ lé kí ó mẹ́rin ní mẹ́ta òun náà nílé kí ó ti máa lọ kọ̀kọ̀ lọ mẹ́rin òun náà kà ń àwọn èèyàn jọ ni ibi tí a ti máa pè èèyàn ti ní ìṣòro láyé rẹ̀ nìyẹn ẹni tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ kẹ̀lé pọ́kàn já hàn kọ̀kọ́ wálé ẹ̀kọ́ máa ní a ó tí ì máa ń gbà òun náà kàn ní alukọ̀lù náà bá ti bá àwọn èèyàn sọ̀rọ̀ bá wọ́n bá ti sọ tó tako àfa rẹ̀ irú ẹ̀ tí Wasil ibn Atta tó ṣe pẹ̀lú àfa rẹ̀ Hasan al arákùnrin òun ni máa kọ́ àwọn èèyàn díẹ̀díẹ̀ àwọn ọ̀dọ́ ti péjọ lórí ẹ̀ wọ́n kà pété wọ́n kà pété pèrò aburú kan wọláhùn wọ́n sì wọ kàábà lọ wọ́n wọnú kàábà lọ wọ́n sì sí iná àbálẹ̀ fún àwọn èèyàn ní 1979 wọ́n máa pè ní hadithatu juhaima ẹlòmínà ọmọ ọdún mẹ́rin wọ́n wà gbà náà ìtànàbí tàǹkà náà ọ̀ nàìjíríà tó bá ti lè kàǹkà dáadáa ó rí nǹkan ní tí wọ́n tó tẹ̀ wọ́n tó gbàgbà rẹ̀ ọkà àbí torí délé ó sì náà mọ́lẹ̀ fún àwọn yìí wọ́lá alhajjáde almọ̀tàmìrì àwọn tó wá sí ọmọlá ó sì náà bá fún wọn wọn àtàwọn èèyàn rẹ̀ àwọn ọlọ́pàá sàwọn níbi twenty five wọn pa wọn pa àwọn èèyàn gán subhanallah wọn wá nù ẹ̀jẹ̀ náà kàábọ̀ ọlọ́run almasjid alharam èèwọ̀ ni a kì ṣùgbọ́n tán ọlọ́run bá mú wọn gbogbo náà wọ́n dájọ́ ọkú fún wọ́n padà rí pé àwọn ṣe àwọn gbèsè fún wọn nínú àwọn khiyanatu shi'a lil islam yẹn khiyanatu shi'ati lil islam nínú àwọn jàǹbá àwọn ṣíà fún islam ni àwọn ará ìran nínú àwọn jàǹbá wọn ìpètèpèrò wọn lórí pàṣẹ kí islam gbèrú torí pé pìlẹ̀ ẹ̀sìn tiwọn ẹ̀sìn màjúsì ni ẹ̀sìn àwọn tí máa bọ́ná ẹ̀sìn àwọn ará ẹ̀sìn fashion ẹ̀sìn àwọn ará ìran torí di eléyìí ọlọ́ba ni wọ́n látúkọ́ ti ní òhun ẹ̀ńdẹ̀ mẹ́sìtìlì haram tí a bá fi lè sáwọnú mọ́sálásí má pa wọn bẹ́ẹ̀ na nabi sallallahu alaihi wasallam ló fi sọ ní àǹfàtì Makkah anabi ni man dakhala almasjida fahuwa amin ẹ ń bá wọnú masalasi alharam fahuwa amin ó ti di ẹni fọkàbalẹ̀ nǹkan kan ò ní kà á ní léwọ́bẹ̀ tó fi wá dò ní tí àwọn ọlọ́pàá Saudi bá ń lé tẹ́kù sí àwọn adámápẹ̀ tẹ́kù tẹ́kù rónì ẹ̀ńtọ́ lọ Mẹ́kà tí pásítọ̀tì rẹ ti visa rẹ ti expire mgbe tí ẹ̀kṣá yà ọwọ́ nígbà á ah, bí nàìjíríà ṣe rí padà mọ́ ibi máa kú sí wọ́n bẹ̀rẹ̀ sí ní ọkà tẹ̀kọ̀ ká mọ́ kà lọ gírígírí tí àwọn jọ̀ọ́sá bá ń lé lọ tọ́ba ilé sneak in wọnú padà ní wọ́n láwọn onílé rẹ̀ wọ́n kà padà ní fọwọ́ àmì bí sàánú àwọn ti sọ yẹn kalẹ̀ wọ́n sì pé anábì ni mẹ́ta kọ́lá mẹ́sìdá fàwọ́ àmì ẹ máa mọ́sálásí fàwọ́ àmì ó ti dẹni fọkàbalẹ̀ wọn ò ní ilé wọbẹ̀ wọn padà lẹ́nu ọ̀nà nígbà ó ti escape lónìí ọjọ ń bọ̀ yóò tún jáde yóò kú jáde kòkú lè bẹ́ẹ̀ ṣe dákú ṣe dánú rẹ̀ bí wọ́n sì pa lọ́gbọ̀n jẹun ẹ̀ náà bó bá fi méjì bó bá ń pa bó àti àráyè ṣe gá tó lè lọ underground kọlọ sega tó bá sáfẹ́ jẹ yọ sájà ni wọn ta fọwọ́ àmì wọn ò ní lé wọn bẹ̀ dépò pé wọn àná ọyà kankọ́fù sí lọ ọyà yìí ń bá abàdàn abàdàn torí délé wọn sì ń lo àdìfì yẹn ọlọ́mọ ni wọn láti kọ́ ti lo ẹ̀ńdà mẹ́sìtìdì haram hátà ìkọ́ ti lo kòfin ẹ má gbógun tí wọn nú mọ́sálásí haram títí wọn fi gbógun tì yín bẹ́ẹ̀ tó bá fi wá lè gbógun tì yín níbẹ̀ fàtòlóhùn fàyínkọ̀ tàlókò fàtòlóhùn tó bá fi wá lè gbógun tì yín ẹ̀yin náà gbógun tì wọ́n ẹ pa wọn ẹ mẹ́rin ní wọ́n sáré sí làmọ́ wa àsìkò kíní ọmọ jẹ́ o ẹ dìfẹ́ǹdì ara yín defensive war ní ọjà ń gbàrún kò ní jẹ́ gbà ọlọ́run ti ní ọmọ pààyàn ní àdúmọ́sílẹ̀ ọ̀rọ̀ ń pọ̀ ẹ bá lè ṣe sínú àbàdà náà ni ah ẹwà dùkẹ́ fọ́ lẹ́ran náà ọlọ́run ní tó bá fi lè gbógun tì yín fàyín kọ́ ọ̀tà lóòkùn tó bá sígun lù yín fàtúrò ẹ pa wọn kódà kọjá ní mọ́sálásí eléyìí àyà ni tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí ọlọ́ba subhanahu wa ta'ala ní kadhalika jazaa'u al-kafirin eléyìí ó ní ẹ̀san àwọn àwọn akẹfẹ̀rí àwọn sebo na fàáyìn ń ta ọ̀ fàáyìn fàáyìn ń ta ọ̀ fàáyìn فإن انتهوا فإن الله غفور رحيم نعم الله سبحانه وتعالى الله ني فإن انتهوا الساعة الآن الثانية تجاوب tí wọn ṣe kìyànà tí wọn ṣe jàǹbá fa inna Allaha ghafurur rahim tábà lọ jákò níbi ẹbọ tí wọn ṣe fa inna Allaha ghafurur rahim àwọn olùmọ́ni fáìní táhà yìí ìtumọ̀ tó ń nínà lámúà ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tán bá jáwọ́ níbi kìyànà torí wípé àwọn alárúbáwá yìí wọ́n ti mà wípé almasjid alharam wọn kì í jà ń bẹ wọn ti mọ̀ pé alashuru alhurum àwọn oṣù mẹ́rin tọ́jọ́ oṣù èèwọ̀ wọn kì í jà ń bẹ àwọn àsìkò ni wọ́n wà tájẹ́tà àwọn mùsùlùmí sí kò clear àwọn àsìkò tẹ́tì mọ̀ pé lọ́n ti ní ẹ gbọ́dọ̀ já o ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ já bí o àwọn àsìkò ni wọ́n wà tájẹ́tì wọn wọn ò ní já ẹjẹ́ àlọ́ sígùlù wọn ọlọ́run ti wá sọ àyà kàlífà nàbì sallallahu alaihi wasallam ó ṣeéṣe o kán fẹ́ ṣe kìyànà kí wọ́n fẹ́ ṣe jàǹbá wípé àwọn àsìkò yìí àsìkò tí wọn ò ní jà ni bí bá ṣe ń gba Ramadan nìsín ṣe ń gba Ramadan kìí ṣe oṣù ìwọ̀ Ramadan yìí ṣoṣù ìwọ̀ ó gba àkọ́tà nàbì kọ́kọ́ jà inú oṣù ọlọ́jà inú Ramadan gẹ́sìtì bá dèrè kúburọ̀ inú oṣù Ramadan yìí ṣùgbọ́n tá a bá ń gbààwẹ̀ á ti sùúrù àní sọ̀sọ́kúsọ á sì farabalẹ̀ àní báyìí jà ẹnìkan wá dé ọwá ní okùnkùn gbààwẹ̀ dé fọ́ etí ẹ̀ ọfọ́ kìíní à ó ní ẹ̀yà ń gbààwẹ̀ ó tún fọ́ kejì láti fọwọ́ ra ọkàn yọ ọ̀bẹ jáde pé mo fẹ́ tiẹ̀ gun pa ní ìsinmi ọba ń tọ́ mo sá ń gbààwẹ̀ ìwọ o tí ọ̀bẹ bá ń bẹ́ tòsí kọ́lá níbi nìkan tẹ́nìkan bá dé tó fẹ́ gba dúkìá rẹ̀ mọ́ fún un ó ní à ah, ó sì ọlọ́run tó bá pa mí ńkọ́ àníbìyà ń tàfi jẹ̀nà tí n bá pa ńkọ́ fọwọ́ àfi náà tó bá pọ̀ wọ́n náà dé tí wọ́n bá pọ̀ òun ṣe kí ni o òun dọ̀mọ́ náà ó tó sì pé tátà tiẹ̀ bá pàtẹ ara wọn tí wọ́n bá wá pa òun dọ̀mọ́ náà tó ń bá pọ̀ wọ́n di kí ni o ọdún àmì jẹ́nà tiẹ̀ náà wọ́n á náà ó sì yọ̀bẹ̀ sáàmù gún mi aláwọ̀ ni mí à ah, ìwọ náà yọ ti ẹni tẹ́jọ wa bẹ̀rẹ̀ tọ́ ọlọ́wọ̀ asan ọlẹ́sẹ̀ tó ọkọ̀ lọ kọ́kọ́ sí ibi ogun sí ìyàtọ̀ tí ó wà ń bẹ̀ nìyẹn ìwọ kọ́ ló pilẹ̀ ó ló pilẹ̀ torí pọ́n ló pilẹ̀ wọ́n máa jẹ́lẹ́sẹ̀ wọ́n máa gbẹ̀san lórí pé kí ni o ìwọ kọ́ ló pilẹ̀ ìlọ́lọ́wọ́ bá sọ lọ́nà àtàrí fún ọsọ pé tẹ́ bá fi lè sídìí ogun sí yín ẹ má fọwọ́ lẹ́ran o fàtúlù hùm ẹ̀yin náà pa wọ́n ẹ̀sìn ìdí ogun sí wọn àwa máa ṣẹlẹ̀ láwùjọ wa tá a wà yín náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà mí jẹ́mọ́ àkúrí dáká mọ̀ máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè wà ash somehow ó lè wà ash somehow àwọn kan wà nìkan jẹ́ mùsùlùmí àwọn ọ̀daràn kan wọ́n wá lọ sígun lù wọn wọ́n wá pa wọn wọn ò ní fọ́ lẹ́ran wọ́n dìfẹ́ǹdì ara wọn àsìkò yẹn ìdá ìdàpadà kìí ṣe pé wọ́n ń dá ìdàpadà kí wọ́n ń ṣe o wọ́n ń defensive ni lóògbà tí ìbá jápá àwọn bẹ̀rẹ̀ kódà tó fi déwájú òfin òfin oní sọ pé à báwọn ti pa yín kọ akẹ́yìn náà pa ti yín ọ̀yẹ́kẹ́ wọ́n fẹjọ́ wọn sùn ni à wọ́n ń defend ara wọn lásìkò yẹn òní ọ̀là káípa àwọn náà lọ pilẹ̀ ìmọ̀ arọ́fitọ́ wa takò ṣùgbọ́n nù sẹ́rẹ́ ìsìlámíyà

àwọn arákùnrin méjì kan rìwáyà mi láwọn mẹ́ta ni wọ́n dé wọ́n fa ọmọ ìyá wọ́n fa arákùnrin kan dé wọ́n ní rẹ̀ wọ́n máa hádà kọ́tàlá àbáàna fàtàsọ̀mì arákùnrin pa bàbá wa bá wa gbẹ̀san ẹ̀fọ́ mẹ́ta wọn mú kò nídìí kí wọ́n wulẹ̀ mú lọ tọ́jọ́ pé kò sófin ni kí wọ́n ṣe wọ́n kàn pálẹ̀ kan náà ni wọ́n sì mọ bá ti ń lọ tọ́lá mẹ́ta ni ìwádìí kẹ́lá méjì ni ṣùgbọ́n wọ́n mú lọ́dọ̀ ta ni o wọ́n mú lọ́dọ̀ aláṣẹ wọn ò take law into their hands mo rò clear bí o ṣe wá gbófin ìlú mu ní ọba òfin ẹ̀sìn náà mu kí àwọn máa gbẹ̀san kọ́ máa múdàjọ́ wa lọ́wọ́ ara rẹ̀ kàná ẹni pọ́ náà pa ìran ẹ̀ pa òun náà nínú àwọn tó ní wọ́n pa òun wọ́n ti dà pààyàn o gbogbo àwọn tó bá lọ́ọ̀mẹ̀ ti dà pààyàn o torí kékeré pé wọ́n á sí gbùlù wọ́n sígun wọn ẹ̀kà dífẹ́ǹdì ara yín ni fa ìṣàbẹ̀tẹ̀lẹ̀ farikan àwọn méjèèjì ẹ bá wàhálà bá ṣẹlẹ̀ ọ̀tọ̀ nìyàn ọ̀tọ̀ ni pé ẹnìkan ti dáràn ẹ wá mú ẹ fà láwọn aláṣẹ lọ́wọ́ wọn á dìde ẹjọ́ lórí ẹ̀ nígbà wọn bá dìde ẹjọ́ lẹ́yìn investigation àwọn náà eléjẹ̀bi ikú ọ̀yẹ̀ lọ́pàá bófin ẹ̀ sì ṣe sọnù ìlòfin ìlú náà sì sọ ẹ rí i pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n máa ní النص الصحيح يوافق العقل الصريح أو النقل الصريح يوافق العقل الصريح إن كان قال أقول آية القرآن حديث النبي توا تارا tí ó dàrú kankan títúmọ̀ rẹ̀ yẹ yóò máa ṣe déédéé ọpọlọ tó ní déédéé ọkọ tó ní àlàáfíà ò ní ọ̀sẹ̀ déédéé kò ní takò àbí ẹ̀dàkùn sẹ́ńtà sọ sọ́takò pọlọ sọ́takò fi ìlú kọ́ takò rárá torí pé nígbà sì sọ nìyẹn ló fi jẹ́ pé kò sígbà láyè kẹ́nìkan gan ah, afọ àkọsọ pé kí ni ní arákùnrin ti pààyàn gan ẹ ti pààyàn gan ni ẹgbẹ́ ẹ̀sà ti ẹ ti mú ẹ lọ fà lé ìjọba lọ ah, àwọn ìjọba lè padà fi ilẹ̀ ah, kọ̀ wá kan ìwọ máa ń tiẹ̀ tíjọba bá fi ilẹ̀ kọ́kù ìjọba okùn ọlọ́run kọ̀ọ̀kan wọn mọ́ torí délé ẹ jẹ́ ká gbẹ̀sìn ọlọ́run ẹ̀sìn wáyé o kéèyàn gbẹ̀sìn èèyàn máa ń là níbi wàhálà èèyàn máa ń là níbi ìṣòro oríṣiríṣi anabi sallallahu alayhi wa sallam anabi ni man yuridillahu bihi khayran yufaqihu fi ddin ẹnbọ kọ́nà bá ronú dáadáa rò yóò jẹ́ ọgbẹ́sìn yìí kì í túmọ̀ ẹnìkan kọ́ni pé yọ́ọ́ mọ̀ ọ̀run kí túmọ̀ ẹnìkan kọ́ni pé yọ́ọ́ mọ̀ lọ́ aláṣẹ ìkẹ́kùn ní dẹ̀rù fún ọ̀rọ̀ ẹ̀sìn yóò yé gbà eléyìí táyà bá gbé bánà káàkiri ah, àwọn ọ̀gbà ń fẹ́ dà lúlò wọ́n kàn lọ sùn yàrá ti ẹni táyà bá ní ah, àwọn afẹ́ farayọ́ ti ọyẹ lọ́mọ sí táyà subhanakallahumma yọ wọlé lọ́tẹ̀ yọ lọ sọ́nà ó rí ọjọ́ ṣùgbọ́n ẹ̀sìn ló ń gbọ́yẹ̀ wọn àwọn tó ń gbé bánà káàkiri wọn gbọ́yẹ̀ ni tó bá gbọ́ ni wọn problem wọn kò torí di ọlọ́ọ̀bá ni fáìní ń ta tábà lè jáwọ́ níbi ìṣèjàmbá fáwọn mùsùlùmí tábà lè jáwọ́ níbi ẹbọ tí wọ́n ń ṣe fa inna Allaha ghafurur rahim dájúdájú ọlọ́ọ̀bá Allah ọba aláforíjì ni kódà ọba títún máa kẹ́ni lẹ́yìn àforíjì òní ìyẹn náà ni pé yóò tó fún yàn lágbègà àwọn ìkànnì àwọn olùmọ̀ wa nínú àwọn àfa wa sheikh uh, baba wa sheikh murtada abdulsalam baba mahadi rahimahullah níjọ wọn tó àyà wọn ni fa inna allaha rahim wọn ni ọba oníkẹ ọba aláforíjì ọba oníkẹ wọn wá ní àpèjúwe táwọn ẹni sọ tí ó yè ó ní kí dáràn kì í ṣe irú ètò oúnjẹ níbi àwọn ọlọ́fà nǹkan ní tà sọ ọ̀daràn adéǹdì kírímìnà nìyẹn ni pé ọlọ́pàá sẹ́wọ̀n náà wọ́n lọ́wọ́ gbowó owó kiri lórí títì tíjọba sì ní ká má gba owó mọ́ lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ bá ní ọya ẹ̀yọ́nsẹ́ bá yọ́nsẹ́ ìgbésà pọ̀ bá ní ọya ìgbà padà wọ́n bá foríjì wọ́n bá ní ah kí ni star mi ò ní bẹ́ẹ̀ lápá rẹ̀ yóò ní ti nọ náà wọ́n láyọ̀ ká ní ọ̀nà ẹ̀ bá sí ọba jẹ́ mélòó ọjọ́ méjì alugufurọ́nù arahma tẹ́tí rí àwọn bàbá wa ní mahadum rahimahullah wọ́n lápèjú òlélẹ́ yìí nígbà wọn bá forí jì tán wọ́n tó wá bá fi stáàpù stáàpù torí pé ìtúbá tó túbá tọ́lọ̀ fi forí jì yẹn dáadáa kan ni torí pé kéèyàn túbá náà kí ló náà ìbáadà ni dáadáa ni tí a máa ti wá túbá ní ọlọ́wọ́ adùn yóò tó wá kẹ́yìn ọlọ́ni wàkọ́ ti ní hátà látàkùn náà fi kí وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتموا فلا عدوان إلا على الظالمين ọlọ́ba ni وقاتلوهم ẹ̀sìgún sáwọn kèfèrí أو ọ̀sẹ̀bọ حتى لا تكون fitna tí òfin ní ṣẹbọ kankan má lórílẹ̀ ẹ bá tọ́ lẹ́ẹ̀kan pé fitina kí n túmọ̀ rẹ o ẹ̀bọ tí òfin ní ṣẹbọ lórílẹ̀ kẹbọ wà lórílẹ̀ jẹ̀máà nǹkan burúkú ni ṣùgbọ́n tọ́ àti bára wa ń bí abára wa kò sí dáhùn òṣèṣì kódà kan máa ṣe lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ọ̀ọ́ni tó òṣèṣì lẹ́yìn kọkàn kórìíra rẹ̀ tọ́lá mi ní ẹ bá rí ti ọkàn rẹ̀ pọ̀ nù yín kó yí padà pẹ̀lú Ọwọ ta ní kan padà pẹ̀lú ọwọ́ ẹni lórí nǹkan ọkọ́lé òun náà kọ́lé ó sì ń tọ òkúta ló fẹ́ mọ̀ sí ń tàn ó sì ń ta kólé lójoojúmọ́ ọwọ́ bọ́bí òkúta ló ní à tóri ni sọ́ọ̀bù kókùtẹ́ sọ́lọ́ ni ọba bọ́bí ọba dànù yóò mú ẹ sì tì sì fáìnì

ọjà lásẹ ìjọba lágbára pé mọ́sálásì ẹ má ṣe wá sí lẹ́mà ọlágbára tẹ́lẹ̀ fún wa ní pé ń ṣe wá sí lẹ́mà gòdògòdò gbé <laughs> àkọ́kọ́ bọ̀ ọ̀fà lásẹ náà báwa lọ́ máa bẹ̀rẹ̀ pé kí la ṣe ìjọba ẹ lọ́kùn kí la ṣe ìjọba lágbára gan èyẹ gbọ́dọ̀ bẹ̀rù ìjọba ìjọba kì í ṣe ẹ tí ẹ máa fi ọwọ́ pa ìdá wọn lójú láti ànádò ní ni o kì í ṣe lónìí nìkan o láti ànádò ní dọ́là ìjọba kì í ṣe ẹjọ́ ìmọ̀ fi ọwọ́ pa ìdá rẹ̀ lójú kí wọ́n ní àwọn ìjọba wo àwọn ìjọba wo ọgbọ́n tó wọ́n ní ìjọba amúnimú ogun ìjọba amúnimú ogun tí ìjọba bá dì pẹ̀lú èèyàn yóò sì gbàgbé pọ̀ lóògùn ọlọ́pàá kan sọ bí ẹ ṣe máa ń mú ọ̀daràn tó bá lóògùn fún mi jọ̀ka ó ní ọlọ́pàá ti rìtáyà ó wá ń sọ àwọn oríṣiríṣi experience ó ní mọ̀ ṣe mú ọ̀gbẹ́ni báyìí ó sọ ló ṣe mí ní sọ kẹmẹ́ review intelligence report report àwọn ọlọ́pàá ó ní ọkọ̀fẹ́ máa ó ní ọba fẹ́ máa jẹun ó ní òun fi forty sí ó ní kó tó kó tó regain from that forty wọ́n tó ti fi mí sí ó ní kótó ni ó ti fi fásẹ̀ sí ó ti fi fọ́ ó ní kò tí ì kó ohun òdì orí gbólóhùn kankan pè tó fi mú dé sẹ́sẹ̀ kò rí gbọ́dọ̀ kankan pè tọ́ba tí wọ́n pè kaba yìí gbàdúrà ti ba tọ́ba tí wọ́n fi mi báyìí fọ́ọ̀rùn tọ́ba tí wọ́n fi kaba yìí wọ́n ti fi dẹ́gbà gbadétí kò jọ orí kankan wí tá fi mú tá fi àárẹ̀ rẹ̀ tó fi di pé wọ́n gbé lọ kọ́ọ̀tù masha Allah ìjọba nìyẹn yóò mọ yóò mọ ogun rẹ̀ torí ẹ̀ a kì í fi ọwọ́ pa ìjọba lójú ìdá òfin ìjọba lójú káàkiri àwọn kọra wọn jọ ìjọ òfin Nàìjíríà tẹ̀ tí wọ́n sọ wọn wọ́n ní òfin tẹ̀ ti sọ wọn nítawọn abẹ́sẹ̀ ní ìsàwọn wà lọ ọ̀nà ibìkan náà lókè o pẹ̀lú àwọn ọmọ gbé àwọn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n pẹ̀lú àwọn ọmọ àwọn náà máa ṣèjọba àtàwọn à ìjọba ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ gbogbo wọn pátápátá wọ́n dì sàn án tí ẹnìkan kan ò ní bí wọn ló fi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀pọ̀ aláṣẹ anabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀ aláṣẹ ká máa fún kí ni o ìjọba kódà bíjọba bá ń jẹ ẹ̀tọ́ rẹ̀ tó yí tó yí ọba yìí pé ẹ̀tọ́ wa ní náà fi ń dùn wá yìí ẹ fọwọ́ lẹ́ran ni wàláhì òfin àṣẹtàpá wa ni pé ẹ fọwọ́ lẹ́ran pé tọ́ ọlọ́run gbẹ̀tọ́ wa fún wa o kò tó tó ti bẹ́ẹ̀ tó bá tó pa ẹ́ láṣẹ tó ní sọ pé à tẹ́ fún alẹ́tọ̀ wa tó máa ní ọlá ẹnìkan kan òní náà tí ò sì ń tá jẹ ń tá jẹ bẹ lọ́jà ọba jáde wọ́n tún di ọ̀yà ó tún sẹ́lọ̀ ẹ mọ̀ wọn kan anábìíní wáyé ń dọ́rọ̀ bàbá ọ̀rọ̀ wọ akọ̀dà máa là kódà kíjọba fìyà jẹ ọ kó gba dúkìá rẹ ọ gbọ́dọ̀ gbógun ti o èèyàn máa fọwọ́ lẹ́rán fún ìjọba ni kánìkan á ní ohun apọ̀ ohun tóbi dáadáa òun ní eegun kan nìkan òun fẹ́ gbógun ti ọwọ́ láàyè ìjọba fìyà jẹyàn ìjọba lọ́láṣẹ ìkọ́ nǹkan pẹ̀lú agbára àbí ìwọ náà nínú ibi tó ọba ti láṣẹ ọmọ rẹ̀ ń wọ sọ̀wọ̀kúwọ̀ ọwọ́ ni mo kúkú sọ fún à ọ sọ kí ni fún kò tí ì kan ọ̀rọ̀ ẹnu àṣẹ ìbọmọ rẹ ni wà á jẹ́ ń pàǹdà nígbà bá ṣe wá sí báyìí wọ́n kú ọ̀dà ọ̀ àkókò ìtọ́wọ̀n ó sùn náà ọ̀ ara gidi fún un o tún lè padà mọ́ ìní sanwó léèwé rẹ̀ mọ́ ibi sùkúl tó ń lọ ni òfin láti sin báyìí iṣẹ́ lọ́mọkọ lọ́mọkọ tẹ́ tẹ́ lọ gbogbo agbára ló lò ó ní àmúta àmúsọ kọ́lọ́ sẹ́ máa ń bọ́ sọ à ọba kí ni sọ sọ kí ni ọmọ rẹ ni agbára ló lò anábìíní tẹ́ ẹ̀ bá lágbára fàyín làmì ẹ̀sítẹ́tẹ̀ tẹ́niyàn ọba lágbára ọwọ́ tí ọ̀ láṣẹ fàbí bisáàmì ọ̀sẹ̀ kúwàásì bí irú ẹ̀ tá à ń sèyí a máa ṣe wá sí àwọn sófin lẹ́gbẹ̀ẹ́ wa níbi tó bá ti ń tasọ wọn lẹ́tọ́ jókòó tì àtọ́ bẹ́ẹ̀ ká lọ fa aṣọ níwájú wọn o kàwọn ní ẹgbọ́n wá sí àti ṣe láti ọ̀yìn gbogbo àwọn táwọn ṣe wá sí ni wọ́n fọlọ́pàá kó ó jẹ́ dé fáwọn ọlọ́pàá náà wọ́n kàn yẹ lọ máa mú fọ́fọ́ tán sọ wa ẹnì kọ̀ọ̀kan káàtó bẹ́ẹ̀lì ọ̀yẹ́ ẹ wá máa rìpọ́ọ̀tì jọ kẹta jọ kẹta ni pé ọ̀fẹ́nu sọ wá sí aláàsì wọ́n ọba máa ṣe lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ẹni tí wọ́n ń bọ yèèpẹ̀lẹ́ ẹni tí ń bọ òkúta lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ tí ẹni kọ́ńkọ́ bàbá ẹ̀ mọ̀ bọ òkúta mà ọlọ́run bá tọ́ dá gbogbo máa ẹ máa sin ọ̀nà nígbà kí ni ó kù fábí fábí àpò ọkàn kéèyàn wá fọkàn kan ó ní ìmánì tó kéré jù tó lẹ jù tọba nìkan tọkàn rẹ kọ ọ lágbára ọ lè sọrọ ọ tó wá fọkàn kórìíra rẹ̀ a ìwọ gan ìmánì rẹ ó ní problem ọrọ àwọn ti ń gbé egun le lè egwu egun yẹn ó lè ṣe wá sí pé ẹ má gbé egun mọ́ à tẹ́ bá kú wàhálà ni nínú ẹ̀ tó wá ń do tó wá tẹ́lì pé mo fẹ́ wo wọ́n ní akọ́fà alápánsápá àti àtijára rúrú mọ́ fẹ́ wo bí ẹ já pàṣẹ ń ọba náà ẹ̀yìn ọmọ orí orí ètí aṣọ rẹ̀ wọlé nǹkan wọn pẹ̀lú alápánsápá nù òrèlè olóòlù ni a ah! ó tún expose sáwọn ọmọ ọ́ọ̀fì ọkàn rẹ̀ kọ́ ṣùgbọ́n tí àbá lágbára èèyàn lágbára ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni wọ́kọ́ọ̀tì lóògùn ẹ wá gbógun tì hatta la takuna fitna tẹ́bọ̀ òfin ní kù lórílẹ̀ nígbà ẹ̀ bá ti lágbára àti àti gbógun tì wọ́n wa yakuna ad-dinu lillah kí ẹ̀sìn ó sì jẹ́tọ̀ náà ọba àjẹ́pà kéyìdá ẹ̀pà sọ́lánà àníyàn àkọ́kọ́ tá a máa fi jà sójú ọ̀nà ọlọ́ọ̀bá litakuna kalimatullahi hiya al-ulya kó lè bàa jẹ́ pé gbóná ọlọ́ọ̀bá ní ọ̀gá jù ìyẹn wọ́n ń jà sójú ọ̀nà ah, àwọn kírísítà àwọn kèfèrí yẹn wọ́n pọ̀ láyé wọ́n kẹ́ ẹ̀ tí ẹ̀ kọ́ kó lẹ̀ díẹ̀ wọ́n ní sọ́wọ́ ilé òní kan ọ̀wọ́ ilé náà ni wọ́n ti sọ́bọ̀ aládùúgbò asìsípa ti lágbára ní ìsìn wọ́n yẹ ká wẹ́sì wọn díẹ̀ à ọ̀daràn wájú ọlọ́run náà torí ìdí eléyìí ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ni fáìní ń ta àwọ̀ tí a bá ti wá jáwọ́ tọ́lá àwọn ọ̀sẹ̀ bọ̀ máa tán jáwọ́ tán láwọn jáwọ́ nú ẹbọ fàlà udwana illa ala zalimin àwọn olùmọ́ni fàlà udwana ayáni kò sí ìkọjú ìjà sí yàmá torí udwan bẹ̀rẹ̀ mọ́ná alkitab alkọtì kò sí ìpànìyàn náà wọ́n ti jáwọ́ tí láwọn ọ̀sẹ̀ bọ́ mọ́ ẹ̀yìn ẹ̀dá ọdún ilẹ̀ alàdọ̀lẹ̀mí àyàfà àwọn tó bá jálábọ̀ òsì nù wọn àwọn alágbẹ̀rù gbọ́n rí àwọn tó sọ wípé àwọn ò ní jáwọ́ àwọn nìkan ìlókùtẹ́ tó wọn máa gbógun tì lẹ́yìn ìgbà náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni àfàmánì àtàdà alaykum fàtàdù alayhi mithli má àtàdà alaykum ẹni tó bá wá yarí nù wọn lẹ́gbà tí ẹ ti ṣàlàyé ọ̀rọ̀ táǹtọ́ wa takú tẹ́bìbì ọ̀tá fàtàdù alayhi mithli má àtàdà alaykum bẹ́ẹ̀ bá wá sí dìde ọ̀tá sí ẹ̀yìn náà ẹ dìde ọ̀tá sí ọ̀ràn náà ọlọ́run aṣáàrù haram. aṣáàrù haram bí ṣáàrù haram wàlúhùrù wá. ọba ní <coughs> fine interval tí a bá ti sinmi jàmbá yìí tásìmí ọ̀tá fala udwana illa ala zalimin kò sí ìjagun kankan má mọ́ á rí àwọn àdéfò kan tá a fẹ́ pèrè asákèsí rẹ̀ níbi alákọ̀ọ́kọ́ ọwọ́ afáwa Abdullahi ibn wọ́n ní àtàwò rọ̀jùlán fi fitna ti bí zubair àwọn arákùnrin méjì kan wá bá níbi nígbà fitina ibi zubair ṣẹlẹ̀ fitina yẹn lágbára gan ọ̀sẹ̀ láàrin ibn zubair abdullah ama abdullah ibn zubair abdullah ibn zubair ó ọmọ asma bintu abibakar asma àti àwọn Aisha ẹ̀gbẹ́ tàbúrò ni wọ́n Asma ló wá bí Abdullah ó bí fún Azubair ibn al-Awwam tọ́jọ́ kan náà àwọn mẹ́wàá tá nàbì ni wọ́n wà jẹ́nà látàyé tánàbì ni Azubair ibn al-Awwam fil janna anabi kan mẹ́wàá pé fil àwọn tánàbì ni fil àwọn ṣíyà ni finnaar illa Ali gbogbo inú náà ni Ali nìkan ni ẹ̀rọ àpò wọ́n pàdé mi lókùrọ̀ àwọn òpè lókùrọ̀ wọ́n pè lókùrọ̀ lọ́nà ẹ̀kọ́rọ̀ indirectly anabi ni abubakar fil janna àwọn ní fi náà anabi ni ọmọ fil janna wọ́n ní kí ni fi náà Uthman fil janna wọ́n sọ tí wọ́n Ali fil janna wọ́n ní náà bẹ́ẹ̀ àjànà ló ń lọ gbogbo àwọn kò fi náà jẹmọ ẹjẹ adúgbò fọnà ọba o ẹnìkan ò ní ṣe ṣíà àyàfẹ́ńtọ́ lè rè ó pé tẹ́ẹ̀ bá wá sì ń sí ẹ̀ kó lè ṣẹ̀ sí ṣíà bàbá sèǹsì ẹ̀ pẹ̀lú islam kò ní ṣe torí pé nǹkan tó clear ó clear àwọn wọn da gbogbo ẹ̀pọ̀ ni wọ́n dàrú nínú wọn ni azubair ibn awam wa òun wà ní bàbá abdullah ibn zubair abdullah ibn zubair ọwọ́ iṣu kan wá ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti àwọn bani umayya àwọn bani umayya tí Muawiya jẹ́ tí Muawiya jẹ́ khalifa àwọn àgbà Muawiya ni khalifa tó tẹ̀lé Ali lẹ́yìn ìgbà tí Ali ṣèjọba tán Muawiya ni ọbọ̀bẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tọ́sẹ̀ láàrin Muawiya àti Ali òun náà tún lè di sáwọn wàhálà wàhálà oríṣiríṣi tí ọkàn wa ńlọbẹ̀ ńlọbẹ̀ ọwọ́ adigun Abdullahi bin Zubair ọwọ́ wà nílùú Maka ó ń jẹ́ khalifa níbẹ̀ àwọn ará Maka gbà pé khalifa ṣùgbọ́n àwọn bá ní Umayya àwọn wà níbo ní Sham ẹni tó jẹ́ kí ni wọ́n gbà náà ní ẹni tá a mọ̀ sí Abdulmalik ibnu ibnu Marwan Marwan ibnu Al-Hakam òun náà jẹ́ khalifa khalifa méjì ti wàhálà bá dé wàhálà yẹn le gan ni o ó lè gán débi pé á ah, àìmọye èèyàn ló kú mbẹ wàláhì wàhálà yẹn ibẹ̀ ni arákùnrin kan tá a mọ̀ sí alhajjad ibn yusuf afakofi wàhálà ló mú ọkọ rẹ̀ hàn hajjaj hajjaj ọmọ fẹkífù nítòsí mẹ́kà tí abdullahi zubair ń ṣèjọba lé lórí wàhálà ṣẹlẹ̀ òun náà padà darapọ̀ máwọn bani umayya ọ̀rọ̀ pọ̀ nbẹ wọn láyé sá pọ̀ gan améjì kan wà lọ bá abdullahi bin zubair wọn ni inna nasa wọn lọ bá abdullahi bin umar tọwọ náà wà láyé ń bà náà wọn ni inna nasa dọyàwó wa anta bin umar wa sahibu nabi fama yamna'uka an takhruj wọn ni rẹ abdullahi bin zubair wọn àwọn yẹn sẹ ń ráre bó ṣe ń pa àwọn èèyàn sábẹ́ ànábì ni wọ́n náà wọ́n náà nábì kí ló tí wọn náà tó jáde kí wọn náà jáde kọ́ lọ ségun lu àwọn èèyàn ẹwọn kan wọn ní bruce bẹ́ẹ̀ sọ pé kọ́ yẹmnáàmì ntọ́kọ̀ fún mi annalọ́ha harrọ̀mà dẹ́mà áfì ntọ́kọ̀ fún mi tí n fi jáde sáà báwọn tí ń jàǹgbà náà ẹ̀rọ àbúsẹ́kẹ̀fẹ̀rẹ̀ àti mùsùlùmí ni àwọn mùsùlùmí àti mùsùlùmí mùsùlùmí tí mẹ́mẹ́kà àtàwọn ti bà ní ìmọ̀ẹ́yà wọ́n sígun lura wọn ló jẹ́ pé tá a bá farabalẹ̀ á kẹ́kọ̀ọ́ tó pọ̀ látara àwọn ẹni àná ó ní àtọ̀ nítọ́ mú mi má jáde kémi náà máa gbé ìdà jáde ó ní pé ọlọ́ọ̀bá ti ṣe ẹ̀jẹ̀ ọmọ ìyá mi léèwọ̀ lémi lórí ní gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ọmọ ìyá mi lẹ̀ nínú ẹ̀sìn ah! kọ́lá àwọn méjèèjì bá sọ pé alàmìyàkùnlélà sọ́nà ọ̀bọ̀ wa sọ pé waqatiluhum hatta la takuna fitna ẹ̀rọ bá ń sákù fitna yẹn kí la pè lẹ́ẹ̀kan kí la tún fitna sí ẹ̀ẹ̀kan o ẹ̀bọ shirk àwọn ọ̀daràn gbọ́ ayàtà ẹ̀fẹ́ kóòtù làwọn náà kóòtù the same verse ṣùgbọ́n wọn ò lò síbi tó bá fẹ́ inú wọn mu wọn ò ní ìlú bọ́lá ọba ti sọ kalẹ̀ bó ṣe bá fẹ́ nu mọ́ wọn ṣe lù ẹ jẹ́ má pèjú ìkan wa ọlọ́ba ni wa'iddu lahum náà ọlọ́ba ni inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́ba kò ní yípadà ìntì bẹ ní àárín àwọn àjọ kan hatta yughayyiru ma bi anfusihim tí wọ́n fi yí ti ń bẹ láàrin wọn padà sẹ́ẹ̀rí àyà tá a bá tu ní tá a bá tu ní word to word meaning ìtumọ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba kò ní yí ìdẹ̀ra kan padà tó ṣe fáwọn ọ̀dọ́ kan tí táwọn gangan fọwọ́ ara wọn change ìdẹ̀ra wọn ìtumọ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n pàtó àwọn ọ̀daràn bá fẹ́ lò wọ́n ní sẹ́ẹ̀rọ pé mírèkù ọ̀sọ̀kalẹ̀ ti sọ́kàn ni ọlọ́bù òní sọ̀kalẹ̀ wàá gbìjà yín o ọlọ́run ní sọ̀kalẹ̀ wàá gbìjà yín tẹ́ fi gbìjà ara yín báwọn ṣe lónú ìlò díwọ́n lò áyà mi ọlọ́ọ̀bá ní inil hukmu illa lillah ẹjọ́ kò jẹ́ tẹnìkan àfi kí ni o ti Allah àwọn wàá rí jìnnà fún Ali wípé bọ́lá mi inil hukmu illa lillah wọ́n lò lọ́nà tó bá fẹ́ nu wọn bẹ́ẹ̀ náà làwọn arákùnrin méjèèjì iná ti sọ fún Ibn Umar wọ́n ní ìbọn náà bá ní waqatiluhum hatta la takuna fitna ẹgbógun tí wọn tí ò fi ní sí fitna lórílẹ̀ kí sì fitna ogun ṣùgbọ́n fitna tá à ń gbọ́ ẹ sí ni pé bẹ́ẹ̀ sì bára wọn jà ọ́ ẹgbẹ́ kí ni ibnu Umar wí ibnu Umar ó ní kọtánà àwa ti jagun lẹ́yìn ànábì kọtánà hatta lam fitna wa kana dinu lillah àwa ti jagun tí ò fi sí fìtínà kankan lórí lẹ́nà tẹ́sí fi ń jẹ tọ́lọ́n a ti jagun tí ò fi sẹ́bọ ní Mákà Mẹ́dínà má ní Ṣáàmù má tọ́jọ́ pé gbogbo ẹ̀sìn jẹ́ kí ni o títọ́lọ́n wa antum ṣùgbọ́n ẹ̀yin tá à ń sọ̀rọ̀ yìí torí ìdúnà àǹtukọ̀ tìlù ẹ̀yin fẹ́ jagun hatta takuna fìtínà tí fìtínà ò fi wà lórílẹ̀ yìí ogun tẹ́yìn ni àwọn ajá yìí kí fìtínà lè wà lórí ẹ̀ kọ́ mọ̀ bá kú ọ̀kọ́ jẹ̀máà ogun Taliban tí ó gbé fìtínà kú lórí ilẹ̀ tó gbé kú ọ̀ kò gbé kú ó tún bẹ̀rẹ̀ ni láyé àwọn Taliban àti ìmọ̀ àwọn ISIS náà láyé àwọn Al-Qaeda àti ìmọ̀ Boko Haram náà nírú àwòrán tá à ń rí lónìí aláàlá politics politics politics yẹn kọ́ là ń sọ ṣùgbọ́n tá à ń sọ ní pé kéèyàn máa fẹ̀sìn ọmọ sásáyẹ́sì jagun nígbà àwọn Taliban bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé àmọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ wàhálà wa pọ̀ orin táwọn afáwọn táwọn kan wọn máa ń kọ́ ńgbà náà orin wa di ń tọ́ sẹ orin bú ni orin gidi wọn máa ń pè ńgbà náà wọn máa ní walau qatalu usamata ba'da yawmin sayakhruju ba'dahu alfu usama ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ nígbà pé gbàràtà náà fi ń ṣe kì í sẹ́sìn kèésè wọ́n ni à èèyàn amẹ́ríkà ẹ bá pa òsàmọ́ lónìí ẹgbẹẹgbẹ̀rún sàmọ́ sì dìde lẹ́yìn rẹ àwa nínú máa dùn gbá nígbà ní gbogbo 2000 ya 2000 wọ́n máa dùn gbá mujahid ni mujahid gbogbo jáde jáde tán dẹ́sùmọ̀mí tán tẹ́rọ̀láìsì àwọn èèyàn torí bí eléyìí ogun táwọn jà wọ́n fi ń dá fìtínà lẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ti sọ fún pé àwa ti jagun tí ò fi tí ò sì sí fìtínà kankan mọ́ lórílẹ̀ tẹ́sì sì ń jẹ tọ̀ náà ṣùgbọ́n ogun tẹ́yìn fẹ́ jà kí fìtínà lè bá wà lórílẹ̀ òní ó tún wá sọ fún ayé pé náà wàhátà na dín lè gọ́ ìrìnlá ogun tẹ́ ń jà ẹ̀ ń jà kẹ́sìn ò lè jẹ́ tẹlùmíì yàtọ̀ sí tọlọ́ọ̀nù ẹ dákun ọwọ́ rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ àìmọye yẹn ní ọgbà síláàmù lónìí sí àmọ́ torí jẹ́ ọgbà síláàmù torí gbóńladé ó ní gbóńladé yìí tọ́lọ owó world trade center ẹ dákun gbóńladé lọ́wọ́ world trade center ń kọ́ lọ́wọ́ àwọn ọ̀mà ṣùgbọ́n ọ̀nà ọ̀hún against àwọn tó wo statement ẹ̀ níta ríta pé ah world trade center yẹn òun àwọn tó mọ̀ ẹ́ wọ́n ṣiṣẹ́ wọ́n try òun sọ̀pọ̀tì wọn àwọn iṣẹ́ gidi wọ́n ṣe ọwọ́ ọgbọ́ sọ̀pọ̀tì aburú aláburú wọn náà ẹlòmíì wà gbà áà ilé ah, èèyàn ìtẹ́lòmíì ò fi ṣe Islam lónìí nù dòní ẹlòmíì ò ṣe Islam lónìí torí Boko Haram áà ah, àwọn tó dún yẹn tó tó ṣe bísímìlá Allahu Akbar áà ah, ṣé Islam ni ẹ wọ́n ṣe ẹ dákun ṣé wọ́n ń jà kásìlẹ̀ jẹ́ tọ́lọ́mbà wọ́n ń jà líyà kúnà dínú gbìgọ́yìnlá kẹ́sì lè jẹ́ tẹ̀lọ ní ìyàtọ̀ sọ́lọ̀ bábúlábì ọ̀nà bó ṣe fún wọn lẹ́sì ó ní eléyìí kọ́nàbà Allah kó ṣàlékún àgbọ́yé wa torí de eléyìí ẹjẹ́ agbẹ́sìn wáyé ìgbẹ́sìn yẹ odidi oore ni odidi dáadáa ni ní ìparí ní ìparí wọ́n ní arákùnrin kan ó tún lọ bá Ibn Umar bákan náà ẹ̀yọ̀ kan náà ó ní ya abu abdurrahman yìí abu abdurrahman ma hamalaka ala an tahujja aman wa tuqimu aman wa tatruka wa tatruka al-jihad fi sabilillahi azza wa jalla kí ló sí ẹ́ tọ́jà pé tó o bá ti hajj lọ́dún kan ọdún kejì ó jókòó lé ó sì hajj lọ́dún kan ọdún kejì ó jókòó lé ó wá gbé ọ̀nà ọlọ́run lẹ̀ sẹ́mi jẹ́ ẹ̀mẹ́ntẹ́npẹ́ jihadi ń bẹ̀ yẹn kó sígun lu àwọn Bani Umayya táwọn pẹ́ jihadi nìyẹn wọn á bìlá bìlá sọ fún pé wọ́n ní ọ̀sán bá bìlá alimta máa rọ́gọ́bà lọ́ọ̀fì ó sì ti mà pé ọlọ́ọ̀bà Allah ó ṣe lójú kòkòrò kájà sójú ọ̀nà náà wọn á bìlá bìlá dànù pé yabna afi ìrí ọmọ mi ní Islam ìrí ọmọ ìyá mi nínú islam buniyat islam ala khams bẹ̀rẹ̀ àdìtì ti wá àdìtì nàmbà 3 ìmáàmù Nawawi tí gbogbo a máa kẹwò sábà bí bá gbọ́ sí pilẹ̀ nu ẹ̀pọ̀ abúlẹ́bìn wọn ọ̀nà gbà wá ń gbọ́ ọ̀sọ̀ǹgá ah, ẹ̀yìn jagun ní ẹ̀ jagun sẹ́pàbílẹ̀ ti sọ wọn jagun sẹ́yìn nígbà tá a jagun kẹ́sì lè jẹ́ tọ́lọ́ gbogbo kí náà bá ló ń dìje sí nàìjíríà ní boko haram ní isis ní ẹ̀dàkùn ṣé kẹ́sì ọ̀lẹ́ jẹ́ tọ́lọ́ ní nǹkan kí fìtínà fìtínà kà ń pọ̀ sí ni abúlé bí wọn àwọn afọ pé ah, yabna akhi mo pe ìwọ ah, ọmọ ọmọ ìyá mi oh my my nephew buniyal islam ala khams ẹ̀sìn islam orí nǹkan márùn-ún ọmọ ilé o shahadati allah ilaha illallah wa anna muhammadan rasulullah wa iqami salah wa ita'i zaka wa sawmi ramadan wa wa wa ajl wa ajl bayt wa sawmi ramadan ẹ wọ nǹkan pé kí kí kí kó ìṣòro lé ayé ẹ kí n wàhálà ṣé dandan ni kọ́ ọ ní ṣé ogun ìtọ́ ọlọ́fẹ́ lọ jà yìí nìsín àmì ìrùwọ́ ló ní ọjà ibi sáàbí ànábì làwa ìtààtà alẹ́sàbí ò fi dìde sí síwọ ni ọwà ìwọ ló dìde sí wọ́n gbọ́ yíjà wa lọ ni ẹ wo lọ́tíkì yẹn ọwọ́ àkọ́kọ́ Islam rẹ orígun márùn-ún lọ gbàmú dáadáa lọ gbàmú kó yí ọ àwọn tí wọ́n ń pa àwọn èèyàn kí lónìí ẹ dákun orígun sáàmì àwọn ó pé àbí kó pé kó pé lọ́dọ̀ kó pé kó mo ní pé abúlé náà ọkọ ní orí kò sáwọn pé márùn sálọ mójútó yìí so orí jẹ́ àdìjẹ́ àtọ́fẹ́ lọ́mọ mójútó yìí mọ̀dàrẹ̀ láàmù níta sí ní ìsìn ọkọ̀ sí ti àdì kankan nítàbílẹ́dún márùn sọ fún wọn ọ̀pọ̀ sí pọ́pọ́ sí sọ fún wọn rọ́bì ọ̀lọ́wọ́ and kọ́ọ̀lù wọ́n bá sọ pé yà ábà abdulrahman rí ábà abdulrahman ala tasma'u ma dhakara Allah fi kitabi ọgbọ́n tọ́nà bá sọ ọ́nà alukurani tọ́nà bá ní wà ń tọ́ ìfàtánì من المؤمنين قتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله so ọ̀rọ̀ ayàtọ̀ náà bá ní pé táwọn ikọ̀ méjì bá ń jà tá bá ń bára wọn jà nínú mùsùlùmí ẹ àtúnṣe láàrin wọn tẹ́ ẹ bá ṣàtúnṣe tẹ́nìkan bá takú ẹ gbógun hatta tafiya ila amrillah tí ó fi padà síbi àṣẹ ọlọ́run wọ́n mẹ́rin wá fábùlà ibn Umar tá ọ ah, yẹ kó lè gbógun tì kánà méjèèjì hàn bá kó gbógun tì Ibn Zubayr àgbó gbógun tì tani Marwan ẹ̀rí tó ń wá nìyẹn ayáda Ibn Zubayr àbí Abdul Malik ibn Marwan Abdullah ibn ó ní pé ah, qad fa'alna ala ahdi rasulillah níta ẹ̀sán àti sẹ́láyé ànábì sallallahu alaihi wasallam wàkánà ìsìláàmù kọlìlà ìjọ àpọ̀tá ajá mùsùlùmí fàkánà rọ́jùlù yuftan ẹnìkan fìtínà ọkàn ní ẹ̀sìn rẹ̀ ìmà kọtàlúhù àwọn àdàbò nínú kí wọ́n padà pa àbí kí wọ́n jẹ ìyà nígbà tá a bá dìde tá a bá yanjú ọ̀rọ̀ tí ó gbà á ti ṣe léòn darí ẹ wo fìdí ádà wọ́n fíkìú fìdí èyí ò làgbọ́ yẹ́sìn kankan kankan ọ̀rọ̀ nígbà tí o ti gbàjẹ́ àgbókù tiwọn kò sí tí ọ̀pàdà di kíni o di fitina ló jẹ́ pé ibi táà ti máa rí ìmọ̀nà láyé jẹ̀máà wọláì lọ́dọ̀ àwọn sàádé ànábì àkàlọ́bá Abdullah ibn Umar náà wọ́n ní ah, ìrẹ́ Abdullah wọ́n ní ìrẹ́ Abdullah ń taari lára àjáde yìí ó ti súwa o ó ti súwa o ó ti súwa wọ́n ní Abdullah ibn Umar sọ wọn pé isbiru ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù àtàtẹ́kọ̀ rabbakum tẹ́ẹ̀fì pàdé ọlọ́run bá yín bó ti wá sọ̀rọ̀ ó ti mọ̀ pé wọ́n máa dáàtò ń bá ewu wá ní màá tó fún wa ó ní sami'tuhu min rasulikum sallallahu alaihi wasallam bí mo ṣe gbọ́ lẹ́nu ànábì yìí nìyẹn lọ́tọ́ bá ti dìde ogun yẹn ṣàṣe sùúrù báǹkan àbí tíjọba bá ti dìde ogun sí ẹ ṣàṣe sùúrù bí mo ṣe gbọ́ lẹ́nu ànábì yìí nù àwọn asọ́fà mùsùlùmí náà lónìí pé ìwọ mùsùlùmí tó ń gbé bánà káàkiri ìwọ mùsùlùmí tó ń gbé patras àgbẹ̀ máa pè é placards tó ń gbé káàkiri ìwọ mùsùlùmí tí wọ́n náà bá wọn sun táyà tó ń torí pé fowó lépo níbo ló ti rí níbo ló ti rí kò wọ́n láàgò sí inú mọ̀nà ànábì sallallahu alaihi wasallam ẹlòmínú náà ń ah, tẹ́ sọ yìí wọ́n kàn máa jẹ wá wọ́n máa jẹ tọ́ra mẹ́tìmánì tí wọ́n ní àmọ́rin títì náà ó pẹ́ kó ọmọ sọ táàfin máa táàfin máa rà á anábì lọ́nà ọ̀jà ń dọ̀kan sallallahu alaihi wasallam àwọn ẹ̀ lọ́nà ọba anábì wọ́n ní ya Rasulullah sa'ir sa'ir rí anábì fún wa ní press control fún wa ní press control lù mí kẹ́tí wọ́n anábì ní bal adé ọ̀lọ́ instead if you press control wa màá bá yín bí ọlọ́run kó pèsè owó tẹ́ ẹ̀ máa fi rà fún yín instead kí n fi press control wa pé a, ah, ẹwà ó ti wá di eight hundred naira ẹwà one fifty tẹ́lẹ̀ ó yẹ kó tiẹ̀ di eighty naira padà ni instead kí n gbẹ màá ọlọ́run pèsè fún wa kí wọ́n rówó kí wọ́n fi máa rà ẹ̀rọ ẹ wo ìmọ̀nà Ànábì sallallahu alaihi wasallam àwọn àní ti rí nǹkan kan tí ò tó nǹkan kan láti ní àṣìṣẹ́mọ́ ẹ̀dá sálẹ̀ ẹ wo àdúrà àwọn tó kú lẹ́nu jọ́ mẹ́ta yìí abẹ́yẹn ò pa àwọn èèyàn kú lẹ́nu jọ́ yìí aláboyún aláàárẹ̀ ọmọ kékeré àgbàlagbà nígbà táwọn kan láwọn òṣìṣẹ́ mọ́ lé òsàn wọ́n ní ìjọba sí nǹkan kan àwọn dasẹ́lẹ̀ àwọn dókítà nìkan kán máa ṣiṣẹ́ lọ àwọn táwọn jẹ́ nurses àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì náà ni kó gbé tọ̀ àbí dókítà náà ni kó gbé tọ̀ ni kó gbégbẹ́ àwọn òṣìṣẹ́ kankan mọ́ jẹ̀máà nígbà táwọn aláàárẹ̀ bá dọ́ ilé ìwòsàn tí wọ́n rẹ́ ní àtẹ́ǹdì sí wọn bí ẹlòmí bá ti ń dúra rẹ̀ bẹ̀lẹ́ lẹ́mi ó ti gbà gbogbo orú àwọn tó daṣẹ́ lẹ̀ wọ́n sọ fọ́lọ́n tó jọba fáwọn ẹlẹ́tọ̀ àwọn àbí wọ́n ní ọlọ́run jọ́pọ̀ fún ẹlẹ́kọ̀ọ́ wa ni abádaṣẹ́ lẹ̀ àwọn olórí wọn dáràn wájú ọlọ́run àwọn olórí wọn ti bá pàṣẹ fún wọn yẹn lọ́yà daṣẹ́ lẹ̀ lọ́la ní ìgbẹ́ bí wọ́n ṣe wọ̀ yẹn kẹ́ǹkẹ́ wájú ọba tó dá wa torí kọ́nà ọba aláà ti sọ ó ti pàṣẹ anábì sallallahu alaihi wasallam ó ti pàṣẹ fún wa ó ti nẹ́sìn wa ibi táwọn ti wá rí tẹ́ǹsì wọ́n sọ kọ́nà bá aláà kọ́ sàlè fún àgbọ̀yé fẹ́ kọ̀ọ̀kan wa ẹjẹ́ àdó mílíọ̀nù insha Allah tó bá dọ̀la á tẹ̀síwájú wọn pẹ̀lú ògbọ́ ọlọ́run ọ̀tún la láàparí tafsir wa insha Allah ó sì ẹ̀dọ́gbọ́n ẹ̀ gbogbo tá a tù lọ́tù la a ti díwọ̀n ibi tá a ti dúró kọ́nà ọba kó fún wa lẹ́mìí àtàlàfíà orí ibi tá a ti dúró náà ni àyà 195 insha Allah yálà àparí ẹ̀ lọ́la o àparí ẹ̀ o bá pẹ́ ìṣẹ́jú márùn-ún la fi tu ní ọjọ́ ọ̀tún láwọn bí tá ti dúró nìyẹn insha Allah táàbí só lẹ́nu bí ọdún tí mọ̀ kọ́nà ọba Allah kó sì fẹ́ fọkàn wa aqulu qawli hadha astaghfirullah li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh àwọn ìbéèrè ti pọ̀ náà ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ǹjẹ́ lẹ́tọ̀ọ́ tí inú bá ń rùn èèyàn tàbí orí fọ́ ènìyàn tí a ò sì sí ní agbègbè tí a lè rí oògùn rà lápòjú rẹ̀ tí mọ́tò bàjẹ́ lójú ọ̀nà kí òkè kí a wá kí ọ̀kan nínú kòláàsì náà ni kí a wá mú tàbí àfihàn orí wa ṣẹ́rán kò sí tó burú níbi kéèyàn kẹ́ alukóláàsì náà ni kò sí tó takùnú ṣẹ̀ríà nínú àwọn ọ̀nà tá a fi máa gbà ṣe ìwòsàn ni yẹn lè ké ayatul rukia ó lè ké sínú omi ó lè ké fatia ó lè ké ẹlẹgbẹ́ mu ayatul kursi ó lè fi wẹ̀ ọlọ́run sì ní bá rọ́kà sí nítorí kẹ́yìn ọgbẹ́nu rẹ tí ó sì máa ké àárín tọ́ta kò ní ṣẹ̀ríà wọn kọ́ wá hàn án lẹ̀ báyìí nígbà ọba àwọn ọkọ̀ tó parí padà ọ̀hàn sínú wàhálà nígbà ọkọ̀ ọkọ̀ tó ṣe kí ni o ó tó fomi parí àwọn ọ̀rẹ́ rèé ni o ọlọ́run àlọ́ náà kí ni islam sọ nípa kí a máa fi orúkọ ànábì tọrọ orí torí pé ànábì náà ni òkè ọ̀nà ni olólùfẹ́ lọ́dọ̀ náà fún ti òun náà ni ẹ fi mí bẹ òkè à wọ́n torí pé ànábì náà ní ẹ fi mí bẹ ọlọ́run fún ti ẹ bá ń fẹ́ à ànábì ọ̀sọ́ sallallahu alaihi wasallam ànábì ọ̀sọ́ pé ẹ fi oúnjẹ ọlọ́run hadithu tí wọ́n máa sọ lórí ọ̀rọ̀ yìí hadithu mọ̀ọ́dọ̀ hadithu mọ̀ọ́dọ̀ hadithu tá a mọ̀ sí fabricated hadithu tí ó sì tá bá ti rí hadithu mọ̀ọ́dọ̀ hadithu ẹnìkan kọ́ ọ lẹ̀ tí ọ̀gbẹ́nu ànábì kọjá sallallahu alaihi wasallam wọ́n láti fi sọ pé tàwa sàlùbìjà yìí ẹ fi iyì mi sàkàsọ̀nà ọ̀dọ̀ ọlọ́run fàyín nàìjíríà yìí ń dẹ̀lọ àbí onígbẹ́ yìí ní tóbi lọ́dọ̀ ọlọ́run wọ́lá yànnàmí ọ̀sán sọ́lọ́gà rẹ̀ ọ̀sán kẹsì hadith ọ̀rọ̀ yẹn ṣe kí ni o kẹsì hadith ànábì sọ́lọ́gà rẹ̀ ọ̀sán náà torí ìdílé yìí ànábì ti kọ́ wa ní táwọn àbígbẹ́ lọ́n tá a bá fẹ́ gbẹ́ lọ́n ọlọ́run náà sọ fún anáà alukur'an ọlọ́run ní kúlìdì ọ̀lọ́ ẹ pé ọlọ́run allah àwídìí ọ̀rọ̀ rahman ayyamma tẹ́lẹ̀rún falahul asmaul husna èyí tẹ́ ẹ bá pè ní allah àbí arahman hmm, ọlọ́ọ̀bá ló ní àwọn kan tó da àti sàlàyé eléyìí láwọn bá ń sọ̀rọ̀ tó lé kọjá ẹlẹ́ẹ̀kejì a máa fi sẹ́ẹ̀rì wa a máa fi bẹ ọlọ́run bí wọn náà ní sẹ́ẹ̀rì ní sẹ́ẹ̀rì rẹ bẹ́ẹ̀ lọ́nà ó anábì sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìtàn àwọn arákùnrin mẹ́ta kan fún wa sáàmù arákùnrin yẹn ń bọ̀ níbi tó ti ń bọ̀ atẹ́gùn bá ń fẹ́ wọ́n bá bọ́ sábẹ́ àpáta kan abẹ́ àpáta tí wọ́n bọ̀ síbẹ̀ àpáta kan ìkánú àwọn àpáta tí ń bẹ lókè ọkọ̀ jábọ́ ni ọba blọọkù mọ́ wọn bá lè jáde mọ́ à wàhálà dé bó lá jáde ń bì wọ́n bá ní nǹkan kan ò lè gbé ọ jáde ń bì àbí kálukú fi iṣẹ́ rẹ̀ kó fi tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹni àkọ́kọ́ ní ìrí ọlọ́run ìrí ọlọ́run ẹ mo níyà ìyá mi èmi mo mọ́ fún lóúnjẹ mo wá jáde lọ́jọ́ kan ìgbà tí n fi dé ìyá mi ti sùn mo wá gbé oúnjẹ lọ́wọ́ báyìí ní etí bẹ́ẹ̀dì ìyá mi ìfi ojú lé oorun tilẹ̀ fi ma ìgbà tí ìyá ìjì ọkàn bá mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni ó sì jẹ oúnjẹ rẹ̀ láti alẹ́ tó fi dàgbàjá yìí ó ní ọlọ́run tó bá yẹ pé mo ṣe lè torí ojú rẹ̀ rí ọlọ́run làwọn àánú tá a bọ́ sí ànábì sallallahu alaihi wasallam ni àpáta yẹn sì lanu díẹ̀ ẹnì kejì náà ní ọlọ́run mo ní kọ́sìn kan mi mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ máa wá béèrè nǹkan lọ́wọ́ mi mo máa fún un ọ wá wá kan mo wá wò pé díẹ̀ ń fipá bá lò mo lo opportunity pé mo kú fẹ́ fún ní nǹkan bá wò pé tán tá a bá kúkú sọ pé kọ́mọ̀sẹ̀ tójú rẹ̀ ní ìsìn kò ní fún ẹni táwọn ọwá tíríkì bí mo sọ fẹ́ gorí ẹ̀ báyìí ọkàn ìtẹ́kìlá bẹ̀rù ọlọ́run ẹrù tí èsè tiẹ̀ mọ́ tu wo ah! ọlọ́run bá jẹ́ pé ah! ọ̀rọ̀ ilé ilé o òun kàn fún lówó tó bẹ̀rẹ̀ ni òun bá ní ọmọ lọ ó lè rí ọlọ́run ká pé mo ṣe tí mo ṣe torí ìrí ọlọ́run sàánú wà níta kó sí apátábá tó lanu díẹ̀ ṣùgbọ́n kò lè gbà wọ́n ọlọ́run járe èèyàn rẹ̀ bá tó ẹwọ̀n iṣẹ́ rẹ̀ kálukú ní fi bẹ̀ lọ́n àpáta èèyàn méjì ti bẹ̀ lọ́n àpáta ti rọ̀ mọ́ kó lè gbà wọn kó lè gbẹ́ nìkan kan nù wọn láti jáde bí gbogbo ọ̀sán pé ìwọ ti gbà wọ ìwọ bọ́ọ̀ta ń tiẹ̀ amẹ́tẹ̀ẹ̀ta jọ wà ń bẹ̀ ọlọ́run ní ìtakùnlọ́ha wà kúnnù máa sọ́díkì ẹbẹ̀rù ọdẹ tó wà mọ̀ wà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ tẹ́ ẹ bá pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ọlọ́ọ̀bá Allah yóò kó yàn yọ ẹ̀wọ́n àbí táwọn afá alánà wípé ẹ bá jókòó tẹ yàn rí bí a ti ń ṣèdá ẹnẹkọ ọ̀rọ̀ náà láyẹ kọjá ní ìṣòro ẹ bá jókòó tẹ náà ní sórí ibú kò ní kaburú kọ́nà pa jáde fọ́ọ̀nù òun ò rí dàáyà bí ti wùlẹ̀ wò kéré ma wọ́n ti yàn bá bẹ́ yàn bú tó ọkọ̀ jókòó mi tẹ́ ti ń ta tẹ́tẹ́ náà ọba wọn tán àbójọ́kọ̀ mi ti ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀já hàn wọ́n ní wọn ò kọ́ wọn máa ń pẹ́jọba bí fọ́n láísẹ́ǹsì a bá sàánú wa ó jókòó bí tẹ́tí mú gbó ní òun kàn ra sìgá tó ní òun mú wọ́n bá kó wọn ti jẹ ìyàkà tó má bèé kò gbogbo èyí arìn lèyàn máa bá tò arákùnrin kẹta òun náà ní tọrọ tó fi tọrọ kò ní òun ní sẹ́ẹ̀rì kankan ó lè rí ọlọ́run ó gbéṣẹ́ fáwọn èèyàn kan tó ń gbéṣẹ́ fún yìí gba gbogbo ẹ̀tọ́ wọn ọba kan tiẹ̀ arákùnrin yóò dúró gba owó rẹ̀ wọ́n bá ọ̀gá ah, owó arákùnrin yìí òun ọ̀dá pàmòwò pẹ̀kọ̀ ìjọba dé di five hundred naira náà kọ̀bá ìdẹ̀yìn oṣù kẹ́yìn fún five hundred naira rẹ̀ òun àwọn pé owó arákùnrin òun wá lọ bá fi invest òun ra ẹran òun wá ń sin ẹran àwọn ẹran wá ń bí sí wọ́n rẹ̀ sí káfi di odidi agbo ẹran arákùnrin tó ní owó kàdé ńjọ́ kan ní pé tọ́ ọ̀gá owó mi dé òní bá mú mọ̀nà òun sí ọ̀rẹ́ ọba ń tọ́ owó ọ̀rẹ́ ni agbo ẹ̀rọ ní ọ̀gbẹ́ni mọ̀ mi sẹ́rẹ́ o mi wá sí àwàdà bí owó mi ọbẹ̀ gbà ó ní wàhálà owó ẹ̀ náà nìyẹn owó tó dúró gbà ní tí mo fi ṣe nìyẹn torí ká pọ̀ gbowó náà wáyọ̀ náà fi ṣe nǹkan kan ni ó ní arákùnrin ti bọ́ síbi agbo ẹran ó sì da gbogbo ẹ̀ lọ kódà kò fi ẹyọ kan lẹ̀ nù ẹ̀ kọ̀fẹ́ ẹyọ kan lẹ̀ ka tó bá ṣe wàhálà rẹ̀ tí ẹ rìn ó lè rí ọlọ́run ká pé mo ṣe torí ojú rẹ̀ rẹ̀ lọ́n sanu wánu bí tá a wà yìí àpáta yẹn sì sì àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jáde wáyé mùsùlùmí wọ́n sì ń bá rìn àjò wọn lọ tí wọn náà fi sẹ́ẹ̀rì rẹ bẹ náà nǹkan kejì àwọn ọmọ fi bẹ sẹ́ẹ̀rì ó ní sẹ́ẹ̀rì ni sẹ́ẹ̀rì rẹ bẹ náà náà ilà gbọ́dọ̀ máa ṣe sẹ́ẹ̀rì torí tọ́lọ́n ọjọ́ kan ọjọ́ kan tá a ní bùkátà sí ó di méjì ìkẹta ó ní pé ẹni jẹ́ ni ọlọ́run ẹni rí ẹni ọlọ́run kìí sẹ àwọn afa gbomi ọkẹ gbomi lẹ o kìí sẹ ti ń tẹ yẹpẹ o kìí sẹ ti ń wọ sẹ o kìí sẹ ti ń wọ alua o àfọ̀nsún náà ti ń kírun jimá ti ń kírun jama tí ò ní lọ́rọ̀ ọlọ́run tí ò tí ò dàpọ̀ ó lè lọ́ba gba àfa òun náà kìí sẹ fún àfa yẹn náà níbi tó kù sí o àpè àfa yẹn ní wòlíì o òun náà ẹ̀bẹ̀ yẹn ni àbí ó lè lọ́ba kẹtọ̀ àfa ẹ̀dá kan tẹ́ ẹ bá ti ń ṣàdúrà ẹ bá ń bẹ lọ́run lórí àlámà rí i kò lè lọ bá bó jẹ́ pé ìtìláàfù mẹ́mẹ́ lọ́dọ̀ àwọn àfa ni pé kò lè lọ bá ó di ọjẹ́ mẹ́ta bisayi kálọ̀kọ́ ọlọ́run wọlá kìnní kan ọlọ́run wọlá kìnní kan àìsọ àìníkọ́ ọlọ́run wọlá nàbì àìfọlá nàbì tọrọ sallallahu alaihi wasallam eléyìí ọ̀ta kópa nàbì lọ́la o kọ́mọ ni àwọn ọmọ tó lánàbí ọ̀lọ́lá mà wọlá nàbì lọ́la tọ́lá yẹn pọ̀ gan-an ọlá nàbì pọ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n nàbì ò ní a fi tọrọ nínú àwọn sàábẹ̀ fífi tọrọ lẹ́yìn àwọn anabi láyé àwọn sàábì ànábì tí ọ̀dà bá dá tójú ọ̀rọ̀ wọ́n wá máa lọ bá Al-Abbas sáàmù Al-Abbas Al-Abbas ọjọ́ ń kọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní bàbá Abdullah ibn Abbas wọ́n wá máa lè rí Abbas ìgbàtà ànábì ń bẹ láyé a máa lọ bá ànábì nígbàtà a bá ní bùkátà sí nǹkan kọ́ bá wa bẹ lọ́hùn a máa lọ bá tójú ọ̀bá rọ̀ kọ́ máa bẹ ọlọ́run kójú rọ̀ ṣùgbọ́n ànábì ti kú ní ìsìn ṣùgbọ́n wọn ni ọ̀nkù rẹ̀ ẹni rẹ̀ wọn náà wọn náà bá wa bẹ lọ́hùn ẹ̀dá kò kápẹ́ wọn nídìí ọkọ wọn fọlá ànábì bẹ lọ sọ́ọ́nì kí wọ́n lọ bẹ́ẹ̀ nìkan kálukú ọkọ̀ jókòó nulẹ̀ rẹ̀ yọkọ̀ wọn fọlá ànábì tọrọ ní straight ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n lọ bá Al-Abbas abá wọn bẹ lọ́hùn rí ọlọ́hùn wọ́n máa lọ bá ànábì nígbà tí ọ̀sán ànábì mà ọwọ́ abá mi ọlọ́run rọ̀jò fún wa ẹ̀wọ̀n kan àwọn sàbí ànábì àwọn tó gbẹ́sìn yé nìyẹn àwọn náà láásì tẹ̀lé afáàdúrà bí Mas'ud radiyallahu anhu ó ní man kana mustannan ẹ bá fẹ́ kọ́sì ẹnìkan fálì ẹ̀sìtẹ́nì bí man kọ̀dùmáàtì kọ́ kọ́sì àwọn sàbí ànábì tó ti lọ àwọn náà máa kọ́sì àwọn náà kọ́sì àwọn sàbí ànábì báwọn ṣe wá rí nù tọ́ba ti wá rí náà wọ́n wá pé àwọn ká mú àwọn sàbí ànábì ju wà fáwa ká mú àwọn sàbí ànábì ń pé wa àní máa fà tí n tọ́sẹ́ bá ti tako ti sàábé tànàbí àti tàwọn sàábé Allahu a'la wa a'lam sí a lè bá ìyàwó ẹni gba àwọn Ramadan ètò tí kò gbà ní Ramadan àlébàgbà àlébàgbà ó ní ọgbà kan rẹ̀ now please uh, what is the punishment for those who has sit in the masjid kí ni ẹ̀ṣẹ̀ wọn tọ́ ẹlẹ́ṣẹ̀ ni wọn kásì lọ túbá a ti ń jalè mọ́sálásí wọ́n ní kí ni jìyà wọn ẹlẹ́sẹ̀ ni wọ́n wọ́n ẹsẹ̀ kèfèrí ẹlẹ́sẹ̀ ò ní wọ́n lọ túbá ẹlẹ́sẹ̀ ni wọ́n o bí àwọn tí wọ́n máa jí fóònù fóònù wọ́n máa ń ti agbèrú ẹ̀ kó mi last two weeks ẹlẹ́sẹ̀ lẹ́nìyẹn ọ̀daràn sí ní pẹ̀lú ṣùgbọ́n tó wáyé pé nínú Ramadan àbí òtí ẹ̀sìn Ramadan ẹlẹ́sẹ̀ na ọ̀daràn sí ní ṣùgbọ́n kí èsì kèfèrí o ẹlòmíràn ah wàláì kẹfìrí wọn náà káfìrí wàláì kìí ṣe tó bá jẹ́ pé mùsùlùmí kìí ṣe káfìrí gbẹlẹ́sẹ̀ ẹ̀sìn tó tó dá ẹ̀sẹ̀ kékeré kọ́ ẹ̀sẹ̀ tó tóbi ni kọ́lọ̀mọ̀ Allah kó tún àwọn ẹni náà ṣe kó sì sàánú àwọn náà those who are bumping duping in the masjid and they behave like man of God àwọn tá máa gbá àwọn èèyàn tí wọ́n ṣe bí èèyàn ọlọ́run wọ́n wà fi tọrọ owó àbí wọ́n fi wá gbá àwọn èèyàn kí ni ìdájọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ilé wọn tẹ́ ń bá wa bá wa kó ní ìdí bùkátà sí nǹkan kan tá a bá ní ká fún tá a bá ní kò ní ìdí lásán kankan ṣùgbọ́n tá a bá mọ̀ pé ẹni ó look like ẹni tí ń ṣe kí ni wọ́n pè ní ó lókè láti ṣe fọ́ wọn nà ilé ọ̀daràn ni a gbà lọ́rùn wọn mọ̀ a ní fún lọ́wọ́ yẹn lásìkò yìí tó jẹ́ ìwọ ní bùkátà ṣòwò látàrí pé bí ń pa àbúfẹ́ wọkọ̀ gbọ́dọ̀ sọ di business tó bá gbà lọ́jọ́ kọ̀ á ní bí mọ́sáàsì kankan lọ́jọ́ ọmọ ó lè lọ ìwó ròdù yóò tún kúrò yóò tún lọ alákíá lọ́sàmọ̀rin káàkiri àti wá dá ah, ọkùnrin náà lọ́wọ́ jọjọ tó mọ́tò àwọn bàjẹ́ ona náà mo tún rí ládọ́gba tó mọ́tò àwọn bàjẹ́ á òun náà mo tún rí ní kíní ẹ̀ wà ní àtọ̀ jama sàmàlẹ́kùn àfa àtọ̀ sọ̀rọ̀ tẹ ẹ bá ẹ bá búlọ́ọ̀kù gbogbo ẹnu ọ̀nà yẹn ẹ wà gbàmú ẹ wà ni subhanahu ta'ala ara lọ lori dáadáa ati kíni o àti àtàwọn náà lè bí lu àtẹ́kọ̀ọ́ àti ara o al-ithmi wal-udwan anabi sì ni ẹran ọmọ ẹ̀yà yín ṣe ẹni tó ṣàbòsí àti ẹni tó ṣàbòsí fún ẹni tó wọ́n ń ṣàbòsí tí ń ṣàbòsí fáwọn èèyàn bó láti ránṣẹ́ o á gbà lọ́wọ́ mọ́ ni àníjọ́ ṣàbòsí ma àní alábòsí ni ọ́ àfa pẹ̀lú olè tó ń jà kí àwọn èèyàn táwọn á fi lé ìjọba lọ́wọ́ ìjọba ọba wa fi ilẹ̀ kọ̀ọ̀kan wa mọ́ ẹ fà lé ìjọba lọ́wọ́ nígbà yẹn bá ti fà lé ìjọba kò ní wá fi sí tí ọ̀nà ọ̀dọ́ yìí mọ́ àbí ọ̀tún wa kò ní wá ń bẹ́ ah mọ́sálásí náà ti mú ní túdùn súnà kò ní wá mọ́ yọ lọ bòmí ọlọ àlá àrà náà àlẹ́ lórí pé a gbọ́dọ̀ kí wítìrì méjì lálẹ́ àti lóru wítìrì kala máa kí lọ́sàn-án wítìrì kala sì máa kí lóru àwọn olùmọ́ni wọ́n máa ní wítìrì ọ̀sán oníṣàlátì magrib ló fi jẹ́ pé magribi sẹ́ǹpẹ́ dúrì tá a bá kí àti kí nìkan sìn àwa débi wọn tún kì lọ́wọ́ alẹ́jọ́ ìwọ̀n káàkì nínú súnà irú ẹ̀sẹ̀ láyé ànábi sallallahu alaihi wasallam ànábi kí n lọ́wọ́ àwọn kan bá dé wọn kà jókòó wọn bá rojọ́ à ànábi wani ń gbà kí ẹlọ́mọ wa kílẹ̀tẹ̀ bá dún sọ̀lẹ́nà fi rí ha nínà àti kí nínú tẹ́ǹtì wa àti kí nínú tẹ́ǹtì wa ànábi à ìbá sì wà bára kélé ìná kọ́ máa jẹ́ kí ni fún yìí kọ́ máa jẹ́ náà fìlà ní pé a máa kí ìrun tá a bá ti kí a máa tún tukí tí ọ̀jẹ̀ náà fìlà àbẹ́nìkan tí ọ̀bá ọ̀run àwọn àjọ ìrìn láti fi bá kí jẹ̀mọ́ ṣùgbọ́n àìṣe fún sọ̀látù magrib àìṣe fún sọ̀látù magrib torí pé yóò sọ wítìrù di kí ni o ṣàfàr ṣàfù mẹ́ta ni wítìrù tá a máa kí ìní ṣàfàr ìní magrib tá a bá ti kí mẹ́ta mi mélòó ni ó di o mẹ́fà ó di wítìrù nìyẹn bẹ́ẹ̀ náà ni ìrun wítìrù alẹ́ a kì í kí òye tá a máa kí lóru a kì í kí méjì tó bá ti kí lẹ́yìn imam tẹ́jọ kí tarawih ó ti wá kí tìrù ó tún ní túkì má ní òru kò ní tún kí má tọ́ba yẹn lọ́fíìlà méjì méjì ló kù tí ọ̀yàn nìyẹn wallahu a'la wa a'lam wọ́n ní ẹni tí ó ṣe ẹni tó ṣe ẹbọ tí ó fi orí balẹ̀ fún nǹkan nígbà tí kò ní òye pé kò dáa nígbà náà tí ó wá gbọ́ wá sí pé ohun tí òun ṣe kò dáa sí ó máa wọ padà ni àbí ó máa bá ẹ̀sìn ẹ̀gbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ènìyàn gbọ́ wá sá nígbà ọba ti gbọ́ yóò ṣe astaghfirullah ibi sáà ń kí ń ṣẹ̀sìn náà tẹ́lẹ̀ ọkàn wọn pé tó ń ṣe ẹbọ ni àbí yóò túbà lọ́dọ̀ ọlọ́run náà ní astaghfirullah ọlọ́run forí jì mí o kò kú wúlẹ̀ kan má pè láìláìlá náà tẹ́lẹ̀ ìgbà kan má kírun náà tẹ́lẹ̀ lọ́gbìn náà kọ́ náà àfún astafula kò sì ní í ṣe nǹkan yẹn má kálá sí ta bọ̀ kápásì kò ti ń sẹ́ náà bó bá ṣe ń sọ yìí níṣì tó ń ṣe ọwọ́ agbọ́gà sípé ah, kí ni ìta ń ṣe ọ̀dà yóò túbà túbà pátápátá kò sì ní lọ rẹ̀ mọ́ ọ̀lọ́ àlá wàhálà ògé pé yóò tó wá sẹ́ ìtọ́jú tó wẹ̀ sí Islam tuntun Allah alam please please due to the due to the weather today can, due to the weather, can today be called? Okay. Please. Please, due to the today's weather, can today be called Laylatul Qadr night? Allah Allah. ṣùgbọ́n náà àwọn àmì tábí wọn Laylatul Qadr tánàbí sọ fún wa sallallahu alaihi wasallam ó ní pé òru tí lẹ́lá tó bá jẹ́ Laylatul Qadr òórùn jọ́kejì tó bá ràn kèé ta kèé kèé fánká kò ní fánká kò ní tara yóò rọra jáde peacefully ẹjẹ tó a títí títí títí títí kò ní jẹ́ tí ó fánká fánká tí ó máa ta yín lára orí náà mú gan nínú àwọn àmì táwọn pọ́ọ̀rù tó precede ọ̀sán yẹn ẹ̀ láti kọ́ délé ẹjẹ tó a ṣùgbọ́n sẹ́wádìí ò ní rí bẹ́ẹ̀ mi ọ̀mà Allah ààrẹ náà wọ́n ní. ok jazakumullahu khairan wọ́n ní àwọn afá àwọn tí wọ́n bí bàbá lánàá àṣẹ́kà Ridwanullah Sulaiman Abu Sufyan wọ́n ní àwọn ní bùkátà sí ìlú wọn nípa ìlú ànúbà mọ́ṣáàlá ọmọ ìyá wọn dáadáa ni wọn ẹ ń bá ní bùkátà sí wọn ẹdẹ lọ́dọ̀ wọn ẹdẹ ṣùgbọ́n ní ìsìn Oǹdó ni wọ́n ti ń ṣiṣẹ́ Oǹdó náà ti ṣiṣẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó ń gbìyànjú dáadáa ni wọn náà ọmọ Ifẹ̀ ni wọn ọmọ Ilé Ifẹ̀ ṣùgbọ́n ẹ̀dẹ̀ ni wọ́n gbé ṣùgbọ́n òǹdó wọn ti ṣiṣẹ́ báyìí òǹdó tàn gángan tó lẹ́yìn bá bẹ́ẹ̀ rí wọn alifọ́ nọ́mbà àwọn tó bá lè wọn lọ sí. الساعة الآن الثالثة. ara pé èèyàn wá mà èèyàn jáde ìtọ́lábìlì ẹ̀ tẹ́yìn sì gbà ọlọ́ọ̀ ààlà.